ṣàngó ọjà ògbúrò rè ló wáá dá ṣáká ọjà títẹrú tọmọ ná tí ò gbẹsẹ̀ ló wáá di tí ò sí ronú ẹ̀ àìsàn máa ń ṣe nǹkan o ibi wọn tiẹ̀ ní gìrìgìrì ẹsẹ̀ ìtànlé àárọ̀ gìrìgìrì ẹsẹ̀ yìí sì dá lọ́nà odò tí ò gbẹ tí ìbá wa ṣe ta ìsàn ọba adé fi rán yìí ọba àlú olúgbadé kí lè lò mọ́ jàdá báyìí ah, ó ga o ìwà ọ̀run mọ̀lẹ̀ ó dọwọ́ rẹ ló àṣé àtàrí àmọ́ gbóná tewétewé èsì náà sì máa gbóná tegbòtegbò hmm. àṣà sì pa òwe ní pátá rẹ ògbóná tewétewé èsì ògbóná tegbòtegbò àfìgbà tí wọ́n wá gbé kábíyèsí kú láàfin lórí àìsàn burúkú yìí náà ah! ọgbọ́n ẹni àwí fún ọ̀bàjẹ́ ọgbọ́n ẹ̀tẹ̀ ẹ̀tẹ̀ ẹ̀tẹ̀ ìgbélu àgbọràn kábíyèsí ọ̀pá parípo ọ̀rọ̀ òkú ẹ̀ má bẹ̀rẹ̀ fún ẹni bá kú olúwẹ̀ ló gbé olómọ. ayé ẹ wá wòran ayé ẹ wá wòran o ẹ wá gbọ́tàn á. lẹ́yàn ó kẹlẹ́dá ẹni orí ló lè lọ ló lè bá lásán ròkun orí ló lè bá hmm. ṣe. ojú àṣà wa ti ń ríbi báyìí tàwòdù wa ti ń rọ̀ràn ọ̀ràn kọ́ràn wa ń ṣẹlẹ̀ nílùú wa ìlú tá a ti ń gbé látọjọ́ tí wọ́n ti bí wa sáyé ló wá dojú kejì báyìí àgbà tó ń kẹ òun sọ̀rọ̀ ó ti wá ń kẹtàn sáré ah, ó ní ohun tó rí ni o bí mo ṣe ń kọminú lórí làásìgbò olúwa yìí ní alágbálúgbú omi ń jáde lára mi èyí tó jọ ògùn lójú ọmọ aráyé wọn ò mọ̀ pé ẹkún ni mò ń sun àfi kí abẹ eégún lé níṣẹ́ kábẹ́ òrìṣà ọjà lọ́wọ́ ẹ̀ kí gbogbo orúkèrúdò ìlú yìí kó dohun gbàgbé ìdániwáyé má fi ìbínú rẹ̀ bá wa wí olódùmarè ọ̀rọ̀ yìí lè gbọ́wọ́ rẹ̀ gbà wá o omijó àwa aráàlú yìí ìlú olùbàdé ń béèrè fún ìlera kábíyèsí ọba adéfirán yìí olódùmarè ìdí ọba sí ipò ìlera rẹ̀ gbà wá o. èyí wọ́n wọ́ o gbọ̀ǹdùsẹ́nu wọn dọ̀kan. kábíyèsí o ìlú mọ̀ye kábíyèsí o kábíyèsí o ẹ pẹ̀lẹ́ ah, ẹ tún wá mi délẹ̀ yìí. àtúnyá wa bẹ̀yìn wò ni gẹ́gẹ́ bí ìṣe wa kábíyèsí sára mókun. kì í dé bá ní ayẹ rí gbọ̀ngbọ̀ngbọ̀n báyìí ní nǹkan lọ́rọ̀ hmm. ẹṣin kò tiẹ̀ lórí eré kábíyèsí aláyélúwà kò tiẹ̀ nù. No ẹ rí mi báyìí. kábíyèsí yẹ̀ sí mọ́ wo elédùà tó mọ bí àìsàn yìí ṣe dé òun náà ni yóò mọ bí ó ṣe lọ gbogbo ohun tẹ́ ń wé àdánwò lásán ni o yóò sì kú yóò kú. kábíyèsí ẹ̀yin sì lọ́ba àlùwà o ẹ wò orí òní padà kò dìdì àṣẹ sì ń bẹ lẹ́nu yín síbẹ̀. digbí. ṣe fẹ́ gbọ́ kódà torí àṣẹ òun gan-an òun la ẹ wo kábíyèsí àwọn ọmọge ìlú wa ní apẹ́ bíríkótó wọ́n ní àwọn fẹ́ rèé jó ń lu òdì kejì ah àgbẹ̀dọ̀ àwọn olóyè bá fẹnu kò ẹ gbọ́dọ̀ lọ ẹ tó bẹ́ẹ̀ ah kí ni ìṣẹ́yìn báyìí. ẹ̀yin ìlú mọ̀ye mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣojú mi ẹ sì tún ń ṣẹ̀yìn olódùmarè ò ní padà lẹ́yìn gbogbo wa. àṣẹ àṣẹ. àmọ́ ẹ mọ̀jà torí ìbànújẹ́ tó dé bọ́ba káwa kó gbogbo ìlú náà sí rònú hmm. ẹ fún níjó láyé ẹjọ́ ọjọ́. Hmm. Ẹ jẹ́ káláyọ̀ ó yọ̀. Ẹni tí ń bá ń kómọ ẹ jẹ́ ó ṣe èyí kán ṣẹ̀yẹ fún. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe nǹkan ìdùnnú, ẹ dákun mo forí adé bẹ̀ yín, ẹ fún wọn láyè, ẹ mọ̀ dì wọ́n lọ́wọ́. Kí wọ́n lọ jó kábíyèsí. Kábíyèsí o, kábíyèsí o. Àwòrán ṣàṣà, àwòrán ṣàṣà, ẹ̀yin ló mọ̀ ayé. ọba adéfirànyè. bí òkú bá kú láyé. àkàlà gbọ́rùn mọ̀ àrítán ìdígi rojú. àrítán ìròmí rílẹ̀ odò. àtọ̀sán àtòru. kedere báyìí làdán rí gbogbo ayé. ọba adéfirànyè wọ́n fẹ́ wá wọ́n lẹ̀ fún ọ ni o o ò gbọ́dọ̀ gbàlejò o ò gbọ́dọ̀ gbàlejò o ò gbọ́dọ̀ gbàlejò. àwòrò ṣàṣẹyìn àwa àkọ́kọ́ dáyé. wọn gbúdọ̀ gbàlejò wọn fẹ́ wá wọ́n lẹ̀ ní. kábíyèsí àkàndá kan ló mọ̀ nílò ìrànlọ́wọ́ ọba. irú ìrànlọ́wọ́ wo nù. ẹ̀yin ààrẹ ni ó ti wá rìn títí kè débi tí ń lọ àjìn ló sì ti jìn òun ló ṣe wá rò pé kóun wá fi àwọn lélẹ̀ ní ààfin kó fi di àfẹ̀mọ́jú ọ̀la. káyì ẹ mọ̀ tẹ̀sùn awérin ni ẹ̀yin ọmọ ọba ṣé dèdèrèdè tí yín ni ká wá gbà pé dèdèrèdè tí inú ṣó tún wá dé tòde ní ká tiẹ̀ wá gbà pé bẹ́ẹ̀ lẹ́ẹ̀lé títà fi gbọ́rọ̀ ṣé ojú yín tún wá fọ́ bójú ònú bá fọ́ tòde tó ń dùn yín ṣé ẹ sí nílùú nígbà tẹ́mi aláṣẹ ìlú tí mo pàṣẹ pé kán lọ kéde kó kéde káàkiri gbogbo ìlú pé ọba ò gbọ́dọ̀ gbàlejò ní sáà tá a wà yìí ni ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lù ú. kábíyèsí kábíyèsí kì í ṣàlejò àgbàlejò ah, ah. kí á ní ah, tí bá rọ lásán lásán ni. Ah, àwọn tó ti mọ ń wá tẹ́lẹ̀ tẹ́ mọ́ ń ṣe láàánú náà ni kì í ṣàlejò. àrò lásán lásán. Hmm. kábíyèsí. kábíyèsí o ẹ jọ ìlà ló sún mi sí àyín ẹ̀jẹ̀ ìsúndọ́lá. <sighs> kò burú ẹ ṣètò ibùsùn fún àlejò àmọ́ bó bá ti ń di nífẹ̀rẹ̀ lóòrọ̀ la ẹ̀yin náà ní kẹ́ ẹ ṣètò bí àlejò ó fi tètè kúrò nílùú ẹ gbọ́. ẹ ṣeun kábíyèsí. kábíyèsí o. ẹ ọ̀ya ojú parẹ́ ẹ wá bá gbé ẹrù ẹ ọ̀rá ọ̀rá ọ̀ ọ̀dẹ̀ rẹ̀ ọmọlọ́mọ rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ní kọ́mùlé wẹ́rẹ́wẹ́rẹ́ ní rẹ̀ fóònù sí àárín ojú parẹ́ gbẹ́sẹ̀ bí ẹni lẹ́sẹ̀. ọ̀gbàrá mọ̀mí dòdò bọ̀ ẹ ò fura odò ayé. mo mọ̀ rí yín ṣé kò ṣòro. kábíyèsí adéfiránye. ọba tó fi gbígbọ́ ṣaláì gbọ́. apá lówe aṣọ ní tìbú tòòró. wípé kó o mọ gbàlejò ọ̀ràn sáàfin. kò fi gbígbọ́ ṣaláì gbọ́ tinú mi níwọ̀n sí òjò gbádùn. èmi pínrín ibo mo ti rí ibo mo ti kó ibo lèmi àtàlejò ọ̀ràn ti pàdé hmm. èmi kọ́ wọn ò gbàlejò ọ̀ràn wọn ò gbàlejò ọ̀ràn àbí ṣé kìí ṣe ọmọbìnrin jálágbá kan tí ò lẹ́sẹ̀ ààfin rìn táwọn ọmọ bá mú wọ ààfin lóru àná wọ́n pé kágbà láàyè kó sùn mọ́jú mo sì pé kí wọ́n lọ́ọ́ fi sí yàrá àlejò èpè bó bá ti di nífẹ̀rẹ̀ kó mọ́ ọ lọ òun nìkan ni kì í ṣe àlejò ọ̀ràn. ọ̀kẹ́rẹ́ ti wá gorí ìrókò ojú ọdẹ sì ti mọ́ àlejò ọ̀ràn tó wá gbà láàfin ní tójú bá rí tójú ní í ṣe o. ìtẹ́tí bá sì gbọ́ tẹ́tí ní í ṣe. àìwí ò sí àìgbọ́ ló fi ṣe. wá mọ̀ èmi ò mọ̀ pé ọmọ obìnrin jáńjálà ò ní wọ́n fi ṣàlejò ọ̀ràn ẹ̀yin àwòrò ṣàṣà. yes. Uh, uh, uh. èmi ọmọ rẹ mò ń bẹ níwájú rẹ o ọmọ sódẹkẹ ẹgbọn ọmọ lìṣà bí. ẹ kúlé o ẹ kúlé ẹ lẹ ti à. àìrìn kú. ẹ pàrìpà ìyẹn gbọ́dọ̀ ṣubú bẹ́ẹ̀ o. onírìn ló yé ẹ káàbọ̀ o ṣẹ̀ṣẹ̀ ò gbomi. orin o ẹ̀rẹ̀ orin gan-an látàárọ̀ yóò payò. ṣé oúnjẹ mi ti wà nílẹ̀ torí sọ fún ẹbí tí mo pa mi o gbóúnjẹ mi jáde o. <laughs> oúnjẹ yìí náà ni eh. baálé mi ẹ̀yin kì í rori náà gbogbo èyí tó ń ṣẹlẹ̀ nínú ìlú yìí ṣé kò sọ̀nà tó gba àbáyín rárá àfi kí ẹ máa béèrè oúnjẹ oúnjẹ oúnjẹ oúnjẹ ṣá ọ̀rọ̀ kábíyèsí kò tẹ ẹ bá yín ọ̀rọ̀ ìlú yìí ò bá yín rárá ah, ah. Ah, ẹ dájú o. Eh. àjọkẹ́ eh? àjọkẹ́ ẹjọ́ sísọ mi ṣé kí n para mi dán hmm, ṣé kí n wà á kú dán àbí kí rírì ìjẹsọ̀fọ̀ gbé ìdẹ́ni wọn ẹgbẹ́ bẹ̀rẹ̀ sí pariwo ṣé èmi rè sọ̀fọ̀ kí ọba ẹni kò lánàá àìsàn ẹ̀ tẹ̀ dán àánú ẹ̀ ní dẹ́m ṣe mí o kó má ṣe àìfàmọ̀ kó má ṣe igbóró má làgbé igbóró má làgbé o mo mú kìlọ̀ rẹ o mo mú kìlọ̀ rẹ o ifá démi démi lórúkọ o eh? ifá démi démi lórúkọ o. Eh, eh, kí gba yẹn èpè ńlá ìwọ ni wàá rògùn tá a mú ẹ gbénú gbóbi bí ọ̀bọ ah. wàá gbébẹ o orí mi tèmi kọ eh. ara èso rẹ kẹkọọ ẹ̀gbọ́n mo níbo eh. má ṣe pè fún mi o eh. má fi jẹ̀bù ṣe pè fún mi o èmi bẹ́ẹ̀ ṣe ìtọ́jú òótọ́ ọ̀rọ̀ yóò gbọ́ o má ṣe pè ah. fún mi mọ́. Àjọkẹ́ bó o mọ sọ fọ owó ọmọ ló kò sàtọ ọmọ orun sọlá onúkànbẹlẹjà ẹlẹdàá rẹ kọ yẹn ìjọ ewọlẹ kó gbóúnjẹ o ò ní jẹun ṣó gbọ́ ló máa kú ló máa kú ò ní jẹun ṣó gbọ́ tó bá máa kú kó yá kú o ṣó gbọ́. àjọkẹ́ náà dẹ̀ mi yẹn ni ààfin rẹ̀ jẹ́ sọ́kọ̀ kó dóoru kọ́ tọ̀nà níbẹ̀ ìdèdè náà tó máa mọlẹ́ kéré kété mo máa mi kìlọ̀ rẹ̀. àfin ẹ̀dà. àfin rẹ̀. ibi àfin. ẹ àfin rẹ̀. nǹkan ṣe yín ṣe gbọ́ bẹ́ẹ̀ ni jẹun o. kó o ṣe fẹ́ nù ẹ. mi lè rí oúnjẹ jẹ. ṣe fẹ́ nù ẹ. ọ̀dẹ́mọ̀ sọ̀kọ̀ Àjọkẹ́ wá gbé jọ yóò jẹ́ máa jẹ jàre Àjọkẹ́ Àjọkẹ́ Àjọkẹ́. Adédìwúrà. ẹ̀gbọ́n mi. a mọ̀ ń pọ̀rọ̀ ìlúwe ó mọ̀ ń ṣe bèrèbèrè mọ̀ ń lárò nù ṣé bá a ṣe lajú wa lẹ́rẹ̀ẹ́ tí tàlùbọ̀ ó sì kó wọ̀ ṣé bá a ṣe mọ̀ wòye náà rèé tí kábíyèsí ó sì ránú gbó láì ṣẹranko. kábíyèsí ò lè ránú gbó fúnra kábíyèsí wọn fẹsẹ̀ ara wọn rìn padà sáàfin. bí ó bá ń tàn wá ọjọ́ mọ̀jẹ̀ àtàrà wa àìmọye oníṣègùn àìmọye babaláwo àìmọye ọ̀pẹ̀lẹ̀ tó ti nalẹ̀ tó ti gbẹbọ tó ti gbẹtùtù gbogbo ẹ̀ náà tí wọ́n sọ ni pé kábíyèsí ó padà wá ààfin kábíyèsí ń padà wá ààfin inú igbó náà lọ̀rọ̀ yìí padà já sí o. ẹ̀gbọ́n mi èmi mọ àmọ̀dájú pé kábíyèsí ó padà sáàfin kódà mo gbọ́ táwọn olóyè ìròyìn bàbá kan bàbá wo wọ́n ní ó gbóná bí àpáàrà wọ́n ní òun gangan la gbọ́ yìí kò lè mọ iye odù tó wù. Hmm. ọmọ aláwọ̀ kan gbóná bíi àpárá wọn ní agbẹ́kùn lè mọ iye odù tó wù ní tí wọ́n ń wí látijọ́ iná nù pé babaláwo kan bẹ tó gbóná tó gbóná tó gbóná gbogbo ẹ̀ náà àpadà rí nǹkan kan náà ní pabọ́n gbogbo ẹ̀ já sí tó kò burú ẹ̀já máa wòran lọ elédò ọba yanjú ẹ̀ àdúrà táǹgbà náà ní kí kábíyèsí ọ wálé wọ́n wálé. ẹ ǹlẹ́ o ẹ kú jókòó o ẹ dákun ẹ mọ́ bínú pé mo pẹ́ lẹ́yìn o. ọ̀dà ọ̀dà. pípẹ́ lẹ́yìn rẹ̀ òkùnkùn mèso rere kan jáde fún atẹ́lẹ̀ ìdání òpè rẹ̀ lẹ́rú. Ah, olórí àgbà bẹ́rù ò bá ti dànù ẹlẹ́rù ni ò ṣàfira ẹrú kúkú ti mọ́ra lẹ́rú bẹ́ẹ̀ làwọn olórí gidi ti mọ́ra olórí gidi ọ̀rọ̀ yìí ò kàn ló fi pẹ́ lẹ́yìn. Mm, mm, mm, ó tó èwo láriwo ohun tí ń ṣe wá àtàkókò tá a wà kò fàyè lẹ̀ fún àsámọ̀ rárá ohun tá a bá fẹ́ ṣe ní kẹjẹ ká ṣe. ẹ dákun torí Ọlọ́run ẹ pọrọ rú ẹ ti àti ìdá ẹ pati o bí kábíyèsí ò ṣe gbádùn ńlá bá wa o ẹ dákun o ẹ jọ ẹ jọ. ẹ̀yin olóye ẹ má jẹ àtẹnu ẹ ọmọ ogun o àwọlé èso. bàbá ọ̀nà àbáyọ la fẹ́ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kí ni ọ̀nà àbáyọ. àwò ntọ́ bá ti yá kẹ̀ tó ń pẹ́ ẹ dáhùn. ẹ ṣeun ẹ̀yin ìlú mòye ifá kì yín o ẹ̀yin ìyá wa olórí ifá kì yín ó ṣe yín pẹ̀lẹ́ ifá lọ̀rọ̀ sunwọ̀n-sunwọ̀n lòun wá bá yín sọ o ọdún ifá tá a dálẹ̀ yìí ifá ní kí n sọ ní sàkátà pàrà pé n ti ń ṣe kábíyèsí yọ lọ o korokoro jí ń fọmọ tiẹ̀ sínú àjìjà gògòrò ń fọmọ tiẹ̀ sẹ́yìn adéáfún oníbùọ̀wọ̀ ọ̀wọ̀ níjọ́ tí ń lọ lè rọ̀sùn lẹ́rú ẹrú ti mọ̀ra lọ́ra mi ẹrú ti mọ̀ra ló ṣe mí lóore ifá ní ìkànnú àwọn olórí tọ́jẹ́ ìyá wa inú ògbétutù náà lára kábíyèsí ọba yá yọ wájú lórí ìtọ́ fẹ́ràn bàbá o. àwo bí n bá gbọ́ yín dáadáa n tẹ́ ẹ̀ sọ fún wa ni pé ara kábíyèsí tí ọ̀yá yìí ìkan lára àwọn ìyá wa tí wọ́n jẹ́ olórí àwọn ni wọ́n ó gbé ètùtù kára kábíyèsí ó fi yá wọ́n gbé ètùtù tán lára wọn bá yá ni wọ́n bá padà sórí àpèrè wọn àbí n tẹ́ ẹ̀ sọ kọ́ ọ̀ ọ̀ nǹkan kékeré yẹn o kódà àwa ọ̀tá ajé olóyè gan-an bí fábá ní ká gbé á gbé ṣebí kára bàbá ó ti yá ni. àmọ́ o ẹ̀bọ síbà síbo ni o bí ìgbà tí Ọ̀rúnmìlà ó rèébi lórí akápò rẹ̀ tí ó gbé lórí ọmọ ọlọ́mọ géléńté lẹ́ni ọba gbẹ̀bọ. àwọn olóṣù yẹn ti tẹ ẹ yìí. ó sì fẹ́ máa kéwì. mo fẹ́ máa tọ́jú oníkàmẹ́sàn-án kakọ́dà. èkí òsùn ọ̀ ń lé e fani ọ̀dàlẹ̀ òsùn ọmọ rẹ̀ rẹ̀ ò sá a gbọ́dọ̀ mékè mọ́fà. sọ̀rọ̀ lọ́wọ́ à ń sọ. ẹ̀yin tó ẹ̀yin ìyá wa ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o ìwo ni ó fara rẹ̀ kalẹ̀ nù yín tí ó bá gbé tutù yìí kára bàbá ó lè tètè yá ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ forí korí kẹ́nìkan bá wa gbé. ẹ gbọ́ ẹ̀yin olóye àìsàn kábíyèsí ti ń pẹ́ jù o bẹ́ẹ̀ o ó ti ń pẹ́ lóòótọ́ àti pé àṣà lè torí para kábíyèsí ọ̀yà kí gbogbo olùwọ́ wá run tán. ìlú tí a ò tiẹ̀ ní run kàkà kí ló wá run ìdílé adéfirányè ní òun. Ah, ah, ah, irú ọ̀rọ̀ ọkọ̀ bá kún gbé kí n lásán. ìdílé ọbáfirányè kan náà. bẹ́ẹ̀ ni. sọ̀rọ̀ lọ wá ń sọ lẹ́nu irú ọ̀rọ̀ kọ̀rọ̀ wo lọ ń sọ òun àgbà máa sọ̀rọ̀ bí èwe ni. èmi ò mọ̀ pọ̀rọ̀ yín ara yín kò dodo ọ̀rọ̀ ṣé ẹ fẹ́ gbọ́ àsìkò táwa yìí ojú agbami òdodo ọ̀rọ̀ láwa o káyà bára wa sọ àkọ́kọ́ gẹ́gẹ́ bí àṣàlẹ̀ yìí ìtẹ́ ọba kò gbọ́dọ̀ ṣòfò fún odindi oṣù mẹ́ta gbogbo ilẹ̀ sì mọ àkókò ògbà tí ọba ti wà lórí ààrẹ yìí ìyẹn ò dé ní. ìkejì ààrẹ tí ń ṣe kábíyèsí mo bẹ́ẹ̀ mọ̀ pé kò kò fún láàyè láti wá ṣèjọba kó sì mọ̀ pàṣẹ ṣáà wà máa wo ìlú kó mọ̀ sáṣẹ ń lù kó mọ̀ sẹ́ni tí gbogbo èèyàn ó bẹ̀rù àbí ẹ kó ndídò àwa kan sí ni o. ọ̀dà kí wọ́n á ní ìmọ̀ràn tiẹ̀ báyìí. <laughs> ọ̀rọ̀ gidi lọ sọ balógun mo mọ̀ pọ̀ onílàákàyè torí ìbéèrè onílàákàyè gan ló béèrè ká ní kì í ṣe pé ipò tí mo wà ní ìbéèrè rẹ̀ ń ìbádùn dáhùn àmọ́ ipò mi ò fẹ́ fún láyè láti dáhùn torí gbogbo yín lẹ mọ̀ pé nínú ipò oyè àjòra ẹni lọ kì í sì ṣe tìjàkadì bọ́rọ̀ pò ṣe rí ni. ó túmọ̀ sí pé kíni kíni túmọ̀ tó. o ṣeun balógun mo ebi gbogbo yín mọ̀ pé ọ̀tún ṣàgbà oyè ẹni tó jẹ oyè kọ́lẹ́ ẹ̀ wò ipò oyè tó jẹ lẹ́wò òun sì ló súnmọ́ ba ẹni tó bá wà lórí ipò ọ̀tún ọ̀tún ọba bàbá bá ti dàbí pé ó yẹsẹ̀ báyìí òun náà láà gbé sípò. ọ̀tún. a sì mọ pàṣẹ ìlú ò ní dahoro kò ní dàbí pé ìlú ò wúlò kẹsí nǹkan kan ìlú ò ní fúyẹ́. ṣé n tó ń sọ ní ìsìn ni pé torí pé o súnmọ́ kábíyèsí tó jẹ́ ọ̀tún ọba ká wàá fi ọ sí adelé àbí n tó ń sọ kọ́hún. Ah, ah, irú ọ̀rọ̀ kọ́rọ̀ wo ló ń sọ lẹ́nu yìí ọ̀ ń sọ lẹ́ẹ̀kan lórí ẹnìkan ló pé orí tèmi ni ò pé n o. àbí ẹ jẹ́ kémi ó bọ́ sí orí tẹ́ẹ́ kí gbogbo yín sì fọwọ́sowọ́pọ̀ gẹ́gẹ́ bí ọ̀tún ọba eh. ká mọ̀ pàṣẹ. ẹ ẹ dákun ẹ tí ẹ pààyàn tì náà yàlóde ọ̀tún ṣé ní ìsìn báyìí nítorí wọ ní ìsìn nìkan ọjà délé. ẹ gẹ́gẹ́ bí ipò mi gẹ́gẹ́ bí ọ̀tún ọba èmi náà lọ́kàn kí n bọ́ síbẹ̀ gbogbo rẹ̀ lè dáná ni kìsì kí n fẹ́ mú bẹ̀. bẹ́ẹ̀ni èmi lè fọwọ́ sí o tọ́wọ́ bá ti lè ṣe nǹkan kan kódà mo fọwọ́ sí mo fẹsẹ̀ sí. wo èmi ò faramọ́ tèmi o ìfaramọ́ pínpín bẹ́ẹ̀ni kílẹ̀ ní yóò ṣe lẹ́ẹ̀kan kí ni o ní yóò ṣe. ẹ ẹ nǹkan tó yẹ ká ìbéèrè nu ó lè jẹ́ adélé mọ̀nà ṣùgbọ́n tẹ́mi fẹ́ ni pé. kò sí wàhálà gbogbo tẹ́ bá ní í ṣe ń ó ṣe. ọ̀tún ọ wà á lọ bá kábíyèsí nínú igbó tí ẹ wà ọ wà ń bẹ̀ fún ogún ọjọ́ péré lẹ́yìn ìgbà náà kọ́ ọmọ bọ̀kọ́ wá jáde lé tó bá ti lè ṣe yun. àwo ọ̀rọ̀ lọ sọ o balógun ó jèrè ọmọ ń tó ọ wà á gbéra ọ lọ sínú gbóòrè bíi kábíyèsí wà ó dùn bẹ́ẹ̀ fògúnjọ́ tó o bá ti dúró bẹ́ẹ̀ fògúnjọ́ bíbọ̀ tó o bá ń bọ̀ báyìí làbá gbá dédé ọ lórí. gbogbo wa bá ń ṣe kábíyèsí fún ọ. bí n bá ń ti bòbò. tó o bọ̀ láti inú gbó. kí n kọ́ wọgbó lọ bàbá káàjọ máa bọ̀ láti inú gbó. lọ bá jókòó sórí àpèrè. kábíyèsí o. kí n máa sunú ọparun àbí ẹ wọgbó fógun ọjọ́ ah. Ah, bí a bá ti rò pé a bọ́gbọ́n lójijì bàbá wa bágọ̀ ńbẹ a máa dùn ní jọjọ. balógun ó ṣe lára ẹ. ó ṣe fún ọ ó ṣe fún ọ bẹ́ẹ̀ mo sọ fún ọ sọ̀rọ̀ lọ sọ gbòòrò ẹnu ọjà délé. kò oh. sáriwo tí ẹ pa hmm. ọ̀tún sàgbà òye. ẹ ọ dèdè òkú oríire ojú ọba lọ ni ṣé ojú ọba lọ. mo sì jọ yín méjèèjì lọ. òkú oríire mi ọbọ jẹ àgbà. ọ̀dà délé o ọ̀jà délé táwa bẹ jẹ. ayiwo olu bẹ gbẹdẹ ko ni. awa a fori ìtẹ́lẹ̀. lórí ìtẹ́ o ṣe wà nù. lórí ìtẹ́ o ṣe wà nù. ẹ kó bí. lórí ìtẹ́ o ṣe wà nù. wọ́n lé kó bí jọ. lórí ìtẹ́ o ṣe wà nù. bẹ́ẹ̀ mo sọ fún ọ. bẹ́ẹ̀ mo sọ fún ọ. ẹjọ́ níjà. ọtún. ẹ má jò díjà ẹ má jò díjà. olè. àgbà òye. ilẹ̀ ẹ jẹ́ àfi sùúrù gbé kalẹ̀. ìwọ ìwọ jẹ ìwọ jẹ. ìyálóde. ayé ẹ wá wòran ayé ẹ wá wòran o ẹ wá gbọ́tàn ara. mọ́ mi kí lẹ́ wá sí láyé. ó ló mọ́ mọ́ jẹ alápadà sí láàbù sámọ gbàdúrà kò ní wọ́n mọ́ burú. ẹ dúró kí lẹ́yìn tó ṣe ń hàn yín kí lẹ́yìn dúró ṣe wọ́n kábíyèsí tó mú ọkọ òǹkú ẹrú tó sọ ọ́ di olórí lónìí kábíyèsí ló lọ́hùn àwọn tá a mọ̀ lólórí gidi wọn ti wà láàfin èyí tẹ̀ sí kú ẹ bọ́ sípò ẹrú kẹ́ lọ́ọ́ mọ̀ ṣiṣẹ́ ẹrú lọ́hùn kéde. ẹ dákun. ẹ sọ papọ̀ ni èyí ni ẹ dákun ẹ sọ rárá ni yè a ìyá sojú pupa ọmọ náà sojú pupa ṣé ẹ̀yin ọmọ fẹ́rù nìyí ni. Hmm. kẹ́ ẹ lọ́ọ̀rẹ́ bọ́sí ọ̀yà àgbàrá lọ́hùn kẹ́ ẹ lọ́ọ̀rẹ́ mọ́ kó pàdé kòkó kẹ́ ẹ má fi sọ sí àbú ẹ̀ kẹ́ ẹ má fi rí nǹkan jẹun. ọbẹ̀ mọ̀ fàlásọ ọbẹ̀ bàjẹ́ ọbẹ̀ fàlásọ nígbà bàbá rẹ̀ mẹ́láyé gan ọbẹ̀ fàlásọ ọmọ àlè ẹ dákun bọ́sẹ̀ gbọ́sẹ̀ bọ́sẹ̀ pẹ̀lú ajá rẹ̀ ẹ bá tún dúró ní ẹ̀ ń pa àrò òsì ìyá tó lójú ọmọ pọ́n mú ẹ̀rín kẹ́ ẹ bá tó tó ẹ bá tó. ẹ lọ́ọ̀rẹ́ máa gún ẹgbẹ́ lọ́ọ̀rẹ́ máa pọ́ ẹ̀yìn ẹ tójú gbogbo òsì. yẹn tó gún látàárọ̀ ó yẹ ká ẹ ti gún tán kásẹ̀ ní ní ẹsẹ̀ gbogbo olú ọ̀jẹ̀ gan ni ó yẹ ká ẹ ti gún tán látàárọ̀. ẹ ọ̀rọ̀ ẹ má bínú kọ̀kọ̀kọ̀ ṣe ni kẹ́gun dáadáa kó fẹ́lẹ́ bí etí ẹ fọ́kẹ́tì yín náà mọ́nà fọ́kẹ́tì rẹ sẹ́ni bó ti fẹ́lẹ́ ṣe ni kẹ́gun yẹ̀yìn kó fẹ́lẹ́ dáadáa bí etí yín kò sì gbọ́dọ̀ lẹ́mọ́ ṣe é gbọ́. àtìgbà àtìgbà yá mọ̀ ngún mọ̀ ngún mọ̀ ngún. Ah. Ah. kò yẹ kí ìṣe ẹrú ti mọ yín ẹ yánnànà ní ẹ̀gún lẹ wá ń tìkọ̀ tẹ́ ń tìkọ̀ tẹ́ ń ṣe àdáadáa lórí ẹ̀ báyìí ẹ kí ni mò ń ṣe yín náà. à ń gùn à ń gùn yóò tó délé ní ìsìn náà gan-an. ewu rédèrèdè báyìí náà ṣé ọpọn dandan kẹ́yìn méjèèjì ó sòsì pọ̀ ni ṣé ẹ lè pín in sí lẹ́yọ̀ kọ̀ọ̀kan ni àbẹ̀wò ni ìyá sòsì ọmọ ń sòsì tó sì wá ń gbóṣe kan ẹ ẹ̀gàn náà ṣe ń lẹ̀ ń gbìn ẹnu pẹ̀ bí gbàgbà bá fọ́ wo wo wo ṣe ìyẹn táwọn méjèèjì ọjẹ rè wá ọjà tẹ̀rọ̀nù ẹ̀ kọ́ tẹ̀rọ̀nù ẹ̀ pa bọ́ọ̀bá ti rò pé su tó ń gun èkó ní tó àjẹ kọ́ ọmọ ọmọ yẹn kó junú odó kó gun kárí nǹkan jẹ kó gun fún wa kárí nǹkan jẹ. Ah. Ah. ẹ wo ló ti pa. Ah. ẹ dákun ẹ dákun ẹ dákun bàbá ẹ dákun. àbó àbó àbó àbó orí nǹkan ni ah mo sì mọ mọ mọ sọ̀rọ̀ jẹjẹ gbáà àbójú àná kò lè lè lè gbogbo ẹ̀kọ́ tẹ̀ sí gangan ni ojú tí wọ́n gbọ́mọdé lọ ni agun ni egun tẹ egun jẹ. bẹ́ẹ̀ ni yóò bá gbá bọ̀ ẹ já lọ káde ká bàbá yẹn lẹ. àdáwò dé báyìí. ẹ kú kọtẹ ẹgùn. ẹrú sì ni bàbá o ọ̀nà ló jìn. kí ni wọ́n ti àṣe fún ọ ní sító bẹnu jẹ́ ó jẹ́ gúnyán hmm. wọ́n fọ́ jẹ́ òun bẹnu jẹ́ òkú hmm. ẹrí ló kù sí. ẹlẹ́dàá mi ò ní jẹ́ adéfirán yóò ní wájà. Hm? adéfirán yìí ọmọ mi lóòótọ́ ni yọyọ lobìnrin láàfin o àmọ́ ìyàwó rere dá a lọ́ọ̀dẹ ọkọ mo fara mọ́ kó o fẹ́ rádékẹ́. lóòótọ́ lọ̀rọ̀ tẹ sọ ìyá mi àmọ́ tí àwọn ìlú ò ní sọ ń lẹ́nu tí n bá fi rádékẹ́ ṣàyà tí ẹ mọ̀ pọ́ mẹ́rù ni. ọ̀kàrẹ̀ ọ̀bálọ́la ẹrú ni rádékẹ́ ní ìlú yìí lóòótọ́ àmọ́ ìwà ní í ṣẹrú dọmọ ìyá ọba ìmọ̀dé ìbá ṣe jẹ́ ẹlẹ́dẹ̀ abàlújẹ́ bẹ́rù bá jọba ìlú òní kù kàn ǹjẹ́ tí rádékẹ́ bá di ayọmọba láàfin ayọ̀pọ̀rọ̀ òní pọ̀ ẹ mọ̀ pé kò sí bá ti ṣe bòlù tí ò ní rùn gbẹ́ fúnra ìdání ó sì pera rẹ̀ lẹ́rú. ẹrú kan ní mú ní búgbẹ́ ẹrú o àtẹrú àtọmọ bákan náà ni gbogbo wa níwájú elédùà ọ̀ ń gbọ́ mi kò sí ní tó ní kọ́ mọ lámọ́fọ́mẹ́rú ṣé o tiẹ̀ láwọn aṣẹ́gita wọn wọ́n dùn fẹ́ ìwà wọn a máa tutù bí àdàbà wọ́n máa ń tọkọ fẹ́ lásìkò wọ́n sì máa ń tọkọ ọ̀fẹ́ kódà wọn a máa dúró tọkọ nígbà tó bá le adéfìrẹ́yè ọ fẹ́ràdékẹ́ ni o. kì í fẹ́ràdékẹ́. ẹ̀dá bíi adéfìrẹ́yè má ṣọ̀wọ́n o elédùà mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. orí ló máa yé o tèrè náà orí ló máa yé o tèrè ìrìn àjò ìfẹ́ tèrè náà. Ah. ebi burúkú yìí ọ <laughs> máa gbọ́ bá dé kébi burúkú ń pa ẹ́ yóò la wa oúnjẹ burúkú jẹ. Ah, òṣùbùrù èpè láfi wépè wọlé burúkú gbóúnjẹ burúkú jáde kémi ọ sínú burúkú tọ̀dọ̀ tèmi kí n wá mẹsẹ mi kí n gbalé burúkú tí mo ti wá lọ. kí n jẹra kí n rí jẹ. kí ló dé. Àjọkẹ́ ojoojúmọ́ lòun pa mi. kí ló ṣe fún. láàárọ̀ kí n máa jẹ ara kábíyèsí yà. kí n máa jẹ ara kábíyèsí yà. kí n jẹ pẹ̀lú kábíyèsí. n'alẹ́ kí fọ ya o ya ara kábíyèsí yà kí kí mi kí dọ̀dọ̀ mi. kí ah, ah, ah, ni ṣe ìyàwó náà. kí ni màá ṣe gànà ṣé òun jọ ọmọ ọba ni. ẹ máa ṣe ọmọ ìjòyè èyí ọmọ ìjòyè nǹkan òun láti ọkùnrin rẹ sọfọ kóun máa fi bi pa àwọn ẹbí rẹ ah. láì ṣe mi. ebi ni ó pa àwọn ẹbí rẹ àṣẹ ebi ni ó pa àwọn kù àṣẹ ah, nǹkan mọ̀ ni. wo wo adura rò má bàa mi máa gbà ìsọfọ uh-huh. kí kábíyèsí má kú o. kábíyèsí ò ní wájà kábíyèsí ò ní wájà. torí sọfọ kí kábíyèsí wájà ebi ayérayé ti pa mí rè yẹn o. Ah, ẹ ẹ dúró náà dákun kí ni máa ṣe ìyàwó rẹ̀ iná. kí ló lè tó bá. ìwà ọlọ́run kọ́ sí mìíràn yẹn o. wo sórí gbogbo ohun tí ń èmi ò faramọ́ o sórí mo ṣe wà àti ọmọ mi mọ́ mi bómi bá fi oorun dùn mí fòdìdí ọdún kan pínrín ìní sọ̀rọ̀ eh? bẹ́ẹ̀ wọ́n sọ fún ọ èké lọ́gàn mi pẹ̀lú oorun ṣùgbọ́n tí obìnrin bá wò sùnsùn torí pé bóorùn ṣe yọ báyìí ó hmm. fi bi pa mí títí di pé oorun wà lọ kàn tàrí mo lè torí ẹ̀ kú o mo lè torí rẹ̀ kú. èmi sọ fẹ́ gbọ́dọ̀ mi eh. ìwọ ló ń fi àjẹrà rẹ̀ sórí jẹ́ kí ayé ó pé méjì fún ìyàwó rẹ̀ lọ́ba tán. káyé ó pé méjì. káyé ó pé méjì. jọ bàdé mẹ́bìínú o ọ̀rọ̀ rẹ̀ ò sọ mi mẹ́tẹ̀lẹ́ o kọ́ ni ọ̀sọ́fọ́ káyé ó pé méjì ṣé ò lè lára ọ̀nà rẹ̀ rí mi. làdé ga èmi ní í sí ọ sórí jẹ́ bá ní kéèyàn sọ ayé di méjì fóbìnrin ah, ọ̀rọ̀ pọ̀ ń bẹ́ẹ̀ dákun bó ṣe wà ojú mélòó ló ní. ojú ojú méjì mi nà ẹ̀kẹ́ ìfọ́. kò sì ní fọ́ láéláé. àṣẹ. dákun etí mélòó ní bẹ lágbárí rẹ. méjì ń ga ìdí etí wọn wà ní di láyé. àṣẹ. tó wo burebure ara bíi méjì méjì ni imú méjì ètè méjì ẹsẹ̀ méjì ọwọ́ méjì hmm. bó ṣe wá rí o hmm. n tó fi sọ ayé di méjì ni pé ọ wàá fẹ́ ìyàwó kejì síta. bẹ́ẹ̀ ni sori bóun ṣe ń dáná tí ń fi ebi pọ́n ibẹ̀ ń lọ́ ọmọ àgbàlọ́ tó ti lọ́ máa jẹun àjọkẹ́ àbí kí ló kó kọ rẹ̀. àjọkẹ́ ló ń jẹ. yóò wá sọra rẹ̀ di àdájẹ yóò dáná lẹ̀ báyìí kò ní rẹ́ni kankan bá jẹ ah. bẹ́ẹ̀ mo sọ fún ọ ah. bọ́ sì ti sí báwọn ìwọ lọ́ọ́ máa jẹun lọ́dọ̀ ìyàwó kejì ah kí ló wá dé nígbà tí wò ó fi fi pamọ́ tó wá jẹ́ kó ní ṣẹ̀ṣẹ̀ ń fi bí pọ̀ irú rádaràda o nu. gbàdé ṣé o mọ sọ fún ọ̀rọ̀ rò sọ̀kalẹ̀ yìí láti ọjọ́ àtijọ́ mi rẹ̀ lóòótọ́ rojú mi lọ o ṣùgbọ́n láti ọjọ́ àtijọ́ mi ṣe pẹnẹṣẹ káàtó fi dàgbà. Hmm. wíṣọ̀rọ̀ rẹ̀ ní làkàyè ní oríwọ́. Ah, olórí burúkú ni ọ. Ah, kíde. kí ni ó kí ni ṣẹlẹ̀ èmi ni ọ̀rọ̀ ọlọ́pọlọ kò jáde látẹnu mi rí ọ̀rọ̀ ọlọ́gbọ́n kò bóde látẹnu mi rí lẹ́nu rẹ ń sọ̀fọ̀ lẹ́nu tiẹ̀ sẹ́mi. mẹ́bìnú ọ̀rọ̀ rò wá sọ yẹn <laughs> màá fẹ́ aya mìíràn dandan ráì aya mìíràn máa wọlé torí sọ èmi lè jẹ́ kó ní ọ̀ máa fi fi pa mi ìyàwó mi rẹ̀ máa wọlé O ṣe jáde ah, ọ̀rẹ́ gidi wá o ah. ọ̀rẹ́ tímọ́tì ah. ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ rọra ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ àjọkẹ́jọkẹ́ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀ ọ̀rẹ́ ẹ mi ti fẹ́ mọ bí eléyìí ti lọ ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ àmọ́ rí wa. Ah, ẹ ti lè lẹ padà wá mi ẹ padà wá ah, ah. ẹ padà sí bí ẹ gbọ́ ẹ lẹ ẹ má ti ṣubú ẹ padà ẹ wo mi. Ìjẹ̀bú bàbá pupa ń sọ fún ẹ pé kí o rò bó ṣe jẹ́ kí o fẹ́ yàwó mi kí o ṣe gbàgbọ́ tó o bá dọ́rú ẹ̀ wò ọ̀run ló má ti lọ bá ara ẹ̀ máa ṣe débi wípé wàá máa mú mi báyìí ó nílé tán. ayé ló ní bàjẹ́. kí ni mo sọ fún ọ mo ní gbẹlẹdùmarè ti fún ọ níyàwó rẹ iwájú kún ẹ̀yìn kún olókùn bò òkè kí ló tún sọkàn ju àpọgbọ tí màmú bá sọnù kẹ tó dé. bàbá wúpa bẹ́ẹ̀ ṣe láyé mi ò ní bàjẹ́ yẹn ayé tí ilé máa bàjẹ́ ni. àwa. ẹ tani ìwọ lèmi ń bá wí ìwọ lèmi ń bá wí ìwọ lẹnu ẹ̀ ń ṣe pọ́nṣọ́pọ́nṣọ́ ìjàkújà ló ṣe ń já ìdínkù nínú ẹ̀ ń dúró ní ọ̀lẹ́ ń dírú tiẹ̀ ẹ̀wọ̀n ìwọ̀n ìgbẹ̀yìn ni kò ní dáa fún yín olórí burúkú. Àjọkẹ́ dédé ọ̀rọ̀ rò ń bá mi sọ dédé mọ̀ ọ̀rọ̀ rò ń gbá mi mi dáná owó yín nǹkan gbé wò ó àjọkẹ́ mi o olólùfẹ́ dùn fún wa o olólùfẹ́ fà mí mọ́ra o adélọ́wà mi ọmọ olùkọ́sàtọ̀ fà mí mọ́ra o. ìjọba ìdá mi lóhùn. ìdá mi lóhùn. torí ọlọ́run nígbà tó ti ṣe mi jù. bẹ́ẹ̀bi nù. ti ṣe mi jù. àjọkẹ́ mi o olólùfẹ́ mi dàbí náà mu o olólùfẹ́ fà mí mọ́ra o àjọkẹ́ jọ torí ọlọ́run nine nine jọ nine dá padà mi. kò fi mí lẹ̀ ṣó dáa bẹ́ẹ̀ bàbá yẹn kó tó tó láǹbà rojọ́ mi ṣó mọ̀ pé kò dáa ni. má bínú. jẹ́mi nìkan rẹ̀ jọ torí ọlọ́run. mo kàn lè sọ pé <laughs> eh. ọkọ mi màá ah! bínú. ìrè ah! jẹ́mi nìkan yẹ iye mi iye mi yẹ máa gbé ẹbọ yìí lọ kórìíta mẹ́ta tí ọ̀gbọ́dọ̀ fojú kanra wọn oró oró awa yi, ayàyà ayàyà awọ òdi ọ̀run oró awọ ayé ayàyà ayàyà awọ òdi ọ̀run wọ́n sì ọ lọ wọ́n tì ọ lẹ́yìn wọn ò ní tì ọ lójú máa lọ inú èmi lọ kọ̀kọ́ wọ̀ lẹ́yìn ìgbà náà ọwọ́ ní olùhàrú àwọn aláàlú sì ọ lọ irun wọn lè ó sì ọ lọ ìgbà wọn lè ó sì ọ lọ ọ̀ gbọ́dọ̀ wẹ̀yìn àìgbẹ̀yìn. ire o ire o ire o. kò sẹ́ni bá ní Adédiwúrà èmi ló ṣe ọ́ kí ló ṣe ọ́ tó ń kárí bọnú kí ló ṣe ọ́ tó dúra ká kí ló dé. ẹ̀rù ní bá mi ẹ̀gbọ́n mi ìyá mi ẹ̀ tí ì dé. ìyún rẹ̀ ń bọ̀ lẹ́rù wò ó jẹ́ fọkàn ara rẹ̀ balẹ̀ kò sí nǹkan kan tí ó ṣe olórí o ṣọ́ ń gbọ́ nǹkan kan ò ní í ṣe olórí ìwọ ni ọmọ fi nǹkan ṣe ara rẹ kó lórí o tó dé ẹsẹ̀ ara wọn tí wọ́n fi rìn kúrò láàfin láyọ̀ náà ni wọ́n yí padà o. ṣé ẹni kankan ò ní sọ lórí. bẹ́ẹ̀ mo sọ fún dánilójú bí nǹkan báyìí ṣe ń wá fi nǹkan ṣe mí. ṣé lóòótọ́. àdéhùn tí mò ń sọ dánilójú bàbá ló wí bẹ́ẹ̀ ó ní àfọkànbalẹ̀ nǹkan kan ò ní ṣe lórí kò sí àgọ́ kò yà dárayá kò sara gírí ẹ́ gírí báyìí lológójì mọ́rin nǹkan kan ò ní ṣe lórí. ọ̀gbọ́n yà á túra kan ọ̀yà rẹ́rìn rẹ́rìn rẹ́rìn mo ṣe hàn án. <laughs>

eyin àgbà àjòyè ẹ má fi ṣe hàn o gbogbo wa náà láti mọ̀ ewu ń bẹ lóko olóńgẹ o bá a bá sì rébi níbìkan ní í ibi ọjà ni. ẹ wo gbogbo ń tẹ̀ ń wí o olórí ni bó o gbogbo wa náà láti mọ̀ pé adẹ́tẹ̀ ò lè bá wa gbé àárín ìlú èwo ń ṣiṣẹ́ báyìí. ẹ ṣe sùúrù kó lè bá a kálárọ̀ gbọ́ pé ẹ ti dìde ẹ ti domi ẹ wúwo ẹ ti doko ọba rìsà jẹ̀fọ́jẹ̀fọ́ kan ìjẹwé iná kábíyèsí jẹwàjẹwà kún ọ̀gbọ́dọ̀ jọmọ àdò ẹnìkan ò ní gbójú kó polówèrè ń jẹjẹ lòun ọmọ èyí ẹ dáwọ́ akálàmọ́sá ẹ lóyún òdàn tí wọn ó dìran dandan tí ọba ní kíbi ó sún kíbi ó sún rẹ àṣẹ. tí ọba ní kíbi rere nílé ìyá ibi ò tó ṣe yín mọ́ tó sàárẹ̀ ara àjíǹde kábíyèsí a dúpẹ́ lọ́wọ́ àwọn aláṣekù a dúpẹ́ lọ́wọ́ òòṣà òkè tó gbé ibi kúrò lórí yín ogun tó ti ṣe ò ní gbérí mọ́. kábíyèsí àìsàn tó ṣe ní fógún ọdún àìsàn tó ṣe ní fọ́gbọ̀n oṣù bí ọba pani yóò dẹ̀yìn lẹ́yìn ẹni ni a ní gbọ́ bí ńlẹ̀ yìí mọ́ ó dún òkèèrè. òkèèrè kábíyèsí òkè ọ̀tá ikú ọ̀tá ìrùn kókó báyìí lára ọ̀tá le ẹ̀ tún sáré mọ́ ẹ̀yin lẹ́mọ̀ borí àwọn ọ̀tá yín. Ah, ọ̀tá ò lè rí gbèsè ẹ̀ ní bá kúkú ọ̀wọ̀. àṣẹ o. Ah, ogun irin logun ogun ìsàrẹ̀ ẹ̀ ní sàrẹ̀. àṣẹ o àtàwọn àtòfò kọ́ máa ń gbénu ìgbẹ́wò yín ire owó ọmọ àlàáfíà kọ́ máa wá sàáfin wá bá yín. àṣẹ gbogbo yìí tẹ́ ẹ wí lónìí àwọn alálẹ̀ ó jẹ́ kí àrọ̀ òrọ̀ mọ́. Ah, àṣẹ. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín àmọ́ ẹ̀gbọ́n o ohun tí ń dunni ní ń pọ̀ lọ́la ẹni ológun ẹrú ṣe ń kú táṣọ rẹ̀ ṣe ń jẹ́ kan Eh, eh, eh, àtàná tí mo ti dé ni mo ti ń béèrè olórí olóore mi ẹni kí n farabalẹ̀ ẹni kí n dárayá ẹni kí n jẹ́ kára mi ó balẹ̀ díẹ̀ sí ṣé kò tí ì wá wọ̀n sí gbogbo wa pé ojú mi ti kale ara mi ti yá gágá báyìí ẹ ní ibo lórí mi wà ẹ sọ fún mi n ò ró lórí láàfin àbí ṣé bá a bá ṣe ní lóore ni ẹ jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ olóore mi ò bolo lórí wà. kábíyèsí olórí ń bẹ balógun ẹ̀yin lẹ́ẹ̀dá kábíyèsí ló ń béèrè òun ẹ̀ẹ́dán ló. òsì ìwọ ni àìdá tí ń gbé láàrin àwọn ọmọ adarí wọn ṣé ó jẹ́ dandan kó jẹ́ pé ẹnu mi ni kábíyèsí ó ti gbọ́. bẹ́ẹ̀ ni bàbá ẹnu àgbà lóbi tí gbò. ọ̀rọ̀ kọ́. ẹ dúró ná kí lẹ̀ ń gbà bí ẹ ń gbàgbọ́ ọtí ẹ wo kábíyèsí àmọ́ ibi tó lórí wà á mú yín lọ. ẹ gbà mí lọ́wọ́ àwọn olóyè orin eégún mo dá orin orò lẹ́ ń gbè ibo lolórí wà a máa jẹ́ pé olórí ò sí láàfin mọ́ ni ọ̀dà bó bá wá rí bẹ́ẹ̀ ìjọ àbáríbi báyìí níbi ń wọlé ìràwé kan ò ní dájọ́ lẹ̀ kó sùnà ibi tó lórí bá wà èmi àti yín àjọ débẹ̀ lónìí. kábíyèsí ìbéèrè tẹ́ ẹ béèrè ń ọ̀pá kaṣọ díẹ̀ ni wọ́n sì ní bójú bá kan ojú àlọ́ tọ́. ó dandan ẹ já mú lọ. orí ni ká jí orí ni ká gẹ̀ mo ṣe bórí ẹni là bá ròde. orí ni ká kí orí ni ká gẹ̀ mo ṣe bórí ẹni là bá olóyè olórí ìdájọ. bàbá bàbá èyí ti ẹ̀yin olóye. kábíyèsí kọkọ yá wa náà kò yé wa o. Ah, kábíyèsí kàyéfì gbáà ni báwa náà ṣe rí i. Ah, olórí adékẹ́ àjọsọ báyìí mo sì wí fún wọn mo pé wọn bá ní tanpẹ́pẹ́ ń gbìjẹ yìí mọ́ àbí wọn ò rí. kábíyèsí ìfẹ́ bẹ́ẹ̀ ni bí ìfẹ́ bá dé hmm, hmm, hmm. ìfẹ́ tó méwúrẹ́ tó fi bọ́kọ rẹ̀ wúrùn gbọ̀n ẹ wá wo ohun ìfẹ́ sọ mí dàbà yìí ọlọ́jọ́ ni mo máa ń retí. olórí rádìkẹ́ rárá o ikú ò ní ọ́ pa àrùn onífọ̀dẹ̀ rẹ ṣe bùgbé. àṣẹ o. Ah, kò yẹ kó jẹ́wọ́ Rádékẹ́ kò yẹ kó jẹ́wọ́ ọjọ́ mo pé mo fẹ́ joyin ò tètè ó bá mi wó lóyin lọ ìgbà pé wọn ó jàdò olórí Rádékẹ́ ó bá mi wá dókun lóòótọ́ lèmi ọba ọ̀dúndún asòlédèrò mo pé wọn ó jòṣùpá ojú ọ̀run ó pé láàfipò bá wa kàn fún mi hmm, hmm. mo ní àìwá rí bẹ́ẹ̀ láìwá kan mo náwó ẹnìkan ò tó òṣùpá ojú ọ̀run ló wá lọ́ọ́ mú wáyé ló dọ̀rùn sí ọlọ́run báyìí. níwọ̀ tí mo ti ń retí wípé bí wọn ó ṣe mọ fẹ̀mí ìmọ̀re wọn báwo la ti ṣe báyìí ẹ̀yìn lóye. kábíyèsí ẹ mọ́ra rò kan o bẹ́ẹ̀yàn bá ro dídùn fún yọ ọ̀rá dé egun tó ti yẹ ẹ wo aró lórí ọ̀yà. Hmm, ẹ wo olórí ẹ fọkànbalẹ̀ kábíyèsí òòṣà òkè tó mú ẹ̀yìn dáadáa yóò mú olórí náà dáadáa. àṣẹ àṣẹ. ẹ wo olórí ẹnìkan yìí bọ́kùnrin ẹyẹ lórí ìtẹ́ rí báyìí lológójì. ẹ̀yin olóyè ẹ̀jẹ̀ yéé sọ̀kòsẹ́yẹ tó ti fò. Ah. olórí ẹ má sunkún mọ́ hmm. ẹ má sọ̀mìmì mọ́ hmm. kì í dé báni ká yẹ rí bẹ́ẹ̀ mi bá sì ń bẹ hmm. ìrètí ń bẹ ẹ dákun Èdùmàrè ó fún yín lálàáfíà. àṣẹ ànírà ìdààmú. ẹ jẹ́ agbọ́rọ̀ ojàre awolésù aburú wo la ànírí mọ́ aburú wo ni tó ń bẹ tó tún kọjá eléyìí tó ṣẹlẹ̀ sólórí Rádìkẹ́ ṣé bí ẹ̀gún bá gún baba lẹ́sẹ̀ ṣó wàá yẹ ká lọ yọ lẹ́sẹ̀ ọmọ ni. kábíyèsí o. ẹ sì ń fi dúdú pé funfun fún mi àmọ́ ṣòṣà lódò kí làbẹ́làbẹ́ ọmọ mọ̀ ni ẹ̀yin olóyè. kábíyèsí ẹ fi èdè nù ẹ fi èdè kún ẹ fi èdè gbẹ̀dúgbẹ̀dú ara ẹ má ronú òdì tẹ́sù ó fi lò wá. èmi mà ti gbà pé tèmi àtúndá ti tú mi dáná abẹ́rẹ́ ti bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ mi ó sì dètè. má ṣe o. ìwọ́dẹni tí ń gbé ní igbó bí ọ̀bọ kábíyèsí wọ́n ní bọ́ ọ̀pọ̀ nínú igbó nìyí kí n fi àwùjọ àwọn èèyàn lẹ̀ kí wọ́n mọ bẹ́ràn kó dámọ̀ràn. kò rí bẹ́ẹ̀ ìyá wa adìẹ tí ètí ìkú ó sì lè jàgbàdo. ńgbà ọ̀sẹ̀lẹ̀ sí kábíyèsí ń jọ́sí àṣẹbọ àṣètùtù hmm. àwọn ará alẹ̀ sì gbípẹ́ wa àwọn ará alẹ̀ tó gbípẹ́ wa ń jọ́sí tí wọ́n gbére wa wọ́n gbípẹ́ tẹ̀yìn náà ara yín ó àṣẹ o àṣẹ o àlàáfíà ọ̀tara yín. yóò yá bẹ́ẹ̀ ni lágbára àwọn baba ńlá baba mi tó tẹ̀lú ìdó ara rẹ̀ ó yá orí ládéládé yóò jẹ́ kára rẹ̀ ó yá orí lóyè lóyè ó jẹ́ kára rẹ̀ ó yá igba arúmọlẹ̀ ojú kọ̀tún igba arúmọlẹ̀ ojú kòsì yóò jẹ́ kára rẹ̀ ó yá tó ìtọ́kì balẹ̀ ó padà sẹ́nu ara rẹ̀ ó yá. ẹ dákun kábíyèsí ẹ bá ń sọ fáwọn olóyè yín kí wọ́n yẹra fún wa mo fẹ́ bá yín ní gbólóhùn. ó ṣe tó kú kábíyèsí kábíyèsí kábíyèsí. dàgbà púpọ̀ ń ju àwọn òbí tó bí wọn lọ láéláé kò sí sí bí ọmọdé ò ṣe dàgbà tó ọmọ náà ní lójú òbí rẹ̀ ìyá mi mm-hmm. ẹ ti fọwọ́ lẹ́rán jù ah. ẹ káwọ́ gbenú nígbà tí mò ń ṣòjòjò nígbà tá a rẹ̀ yìí mú mi kíkan kíkan kíkan hmm. kí ni ó dé tẹ́ ẹ fọwọ́ lẹ́rán. Mm wọ́n sì ní abiyamọ ò ní gbẹ́kún ọmọ rẹ̀ kó mọ̀ta ti wéré kí ló ti wá jẹ́ ìyá mi. Hmm. kábíyèsí wọ̀ káwọ́ gbéra adìẹ mi làágùn yẹni ò jẹ́ rí i abiyamọ wo ni ó wù kọ́mọ rẹ̀ ó tọ́jú ẹ̀ kú. òótọ́ ni àmọ́ ẹ fetí yín gbọ́ bẹ́ẹ̀ bá tiẹ̀ rọ́bà nígbà tí àìsàn yìí tó dípò fẹ́ mọ́ dààmú mi. Hmm tó di pé ó fẹ́ gbẹ̀mí mi ní ibi ẹ̀wà ń lò kí ló dé tẹ́ ẹ gbọ́dọ̀ àwọn àwòrò ṣàṣà lọ àbí ṣe bẹ́ẹ̀ bá gbọ́ pé àìsàn wọn ó ṣe bẹ́ẹ̀ ó mẹ́mí mi lọ kí lẹ́ẹ̀ ti ṣe ra yín sí. àgbẹ̀dọ̀ ajabanimi láàfin yìí sọmọ ọba ọba nìkan ló láǹfààní àti lọ́ọ̀dọ̀ àwọn àwòrò ṣàṣà bọ́rọ̀ bá díjú àtúnfi àwọn ọmọ ọba o. ibi tí mò ń lọ gan-an nù. No àti dúpẹ́ lọ́wọ́ òòṣà òkè tí ó yà wá lágbọ̀n ó fún wa lákọ ó fún wa lábo àwọn ọmọ lọ́ba bílẹ̀ jantirẹrẹ láàfin yìí kí ló dé tẹ́ ẹ̀ wá lè pè kán nu wọn pé kí wọ́n gbọ́dọ̀ àwọn àwòrò ṣàṣà lọ́wọ́ kí ẹ̀mí ọba mọ̀ bá bọ́. èèwọ̀ àwọn ọmọ ọba ò tí ì láǹfààní àti lọ ọ̀dọ̀ àwòrò ṣàṣà torí pé kò tí ì sí kankan nínú wọn tá a ti ṣe ètùtù àwòrò ṣàṣà fún bá a bá sì ṣètùtù fún wọn wọn ò tó lọ síwájú àwòrò ṣàṣà fún nǹkan kan bó ṣe rí nù. ọmọ ọba tá a bá ṣètùtù fún kò lè wọlé tó àwòrò ṣàṣà ó túmọ̀ sí wípé bá a bá rí wọlé wọ̀dé ẹnìkan ìwọlé tó pa. uh rèé o tí wọ́n pé òòṣà tá a bá ti ń ṣe tá à ń lé ọmọdé sẹ́yìn ṣé ẹ mọ̀ pé òòṣà òun ò ní pẹ́ parun. Hmm. ìyá mi hmm. àsìkò wa tó wà yìí àsìkò tó fún mi láti yan àrẹ̀mọ ìtẹ́ ó di dandan kí n yan àrẹ̀mọ ìtẹ́ báyìí. ọlọ́run fún ọ sí i. káàbọ̀ o ṣé dáadáa lè dé ibi mo wà o. Àjọkẹ́. ẹ pẹ̀lẹ́. bílẹ̀ ti à. ilẹ̀ dá ẹ pẹ̀lẹ́. ètò ìlẹ̀ lọ. Ah, ah. bára ti ṣe. Ah, ẹ pẹ̀lẹ́. ìwọ jáde ni. jáde bíi ti bá o kò síbi tèmi fẹ́ lọ ẹ wò mi ti ṣàyún oúnjẹ tọkọ mi máa jẹ aṣọ ni mo ti ń fọ̀ látàárọ̀ mo ní kí n ṣe tán kí n bá yín dáná oúnjẹ débi pé tẹ́ ẹ bá dé ebi ò ní lè pa yín. ẹ eh, Àjọkẹ́ hmm? o ti mọrun ẹmí mi o mọrun òǹfẹ ẹ ó fẹ́ jẹ́ kí ẹ̀mí mi kó fẹ́ jẹ́ kó bọ́ ọmọ ẹ nọ̀wọ́. Ah, baálé mi ẹ̀mí yóò gbọ́dọ̀ bọ́ mọ́ mi lọ́wọ́ o ah! a ní kí lè fẹ́ jẹ lálẹ́. oúnjẹ alẹ́ oúnjẹ alẹ́ wo àwọn àgbàlagbà wọn lọ́wọ́ bọ̀ wọn kò níyàn má ṣe ṣe àníyàn rùn níyàn má jẹ náà la torí sọ̀fọ̀ ọ̀la àṣà àníyàn rùn ara rẹ̀ jẹ́ kí n kọ́kọ́ jẹ́ tààrọ̀ yìí ìfọba <laughs> lé jọ alẹ́ fi yẹn lẹ̀. tẹ́tẹ́ yín ti jẹ lọ́dọ̀ mi. ẹ sọ ohun tó fẹ́ jẹ wàá gbádùn yìí má tọ́jú ẹ̀rọ abá ẹ̀. Ah! ṣáwo ṣáwo ṣáwo. èrè ayé lè gba ọ̀run wò ó nígbà tí kábíyèsí ti gbádùn tìlù ti ń rojú kí wàá ló ṣe mí tí mi ní lè tọ́jú ẹ máa tọ́jú ẹ pò ẹrù àbá ẹ. ẹ àjọkẹ́ ṣé o mọ ọrùn má ṣe mí ṣé o rí oúnjẹ àárọ̀ tọ̀sán talẹ̀ ìpàdé nínú ẹ̀pọ̀ <laughs> kó bá ń gbé kí n jẹ́ nínú mm, mm, mm. ẹ̀ nígbà tí kábíyèsí ò ti kú mọ́ eh. kí wàá ti ẹ láti jẹ àjẹ rọrùn. má jẹ́ kí n jẹ àjẹ rọrùn wò ó jẹ́ kí n dira dédé wo nfẹ di jẹ́ kí n di ìwò à ìwò ti pẹ́ níbi tí n pa mi láti jọ ẹ jẹ́ kí n di ìwò <laughs> kó wa dí ọwọ́ alẹ́ n làgbà kí n kọnẹ n làgbà jọjọjọ <laughs> jíde tábí bẹ n lè kú. kábíyèsí kábíyèsí o kábíyèsí ẹ kú kalẹ̀ yín lóye ẹ kú kalẹ̀ ẹ kú kalẹ̀ o ẹ pẹ̀lẹ́ ẹ nẹ. ẹ̀yin olórí. kábíyèsí kábíyèsí. kí ni ohun tẹ́ ẹ rí lọ́bẹ̀ kẹ́ ẹ tó wà lọ́wọ́. Ah. kábíyèsí ẹ là hàn wá o toró rú wa lójú kí ni ìtumọ̀ ìbéèrè tẹ́ ń béèrè. bẹ́ẹ̀ ni kábíyèsí àwọn ọmọ tá a ṣe wọ́n ní béèrè béèrè òun ṣìnà kí la ṣe gan-an tí ò dáa. táṣọ ọ̀fọ̀ tẹ́ ẹ wọ̀ yìí ń kọ́ kí lẹ̀ ń faṣọ dúdú ṣe lára. kábíyèsí o àkíyèsí tèmi rí lórí aṣọ tí àwọn olórí wọ̀ yìí ó fẹ́ dàbí pé wọ́n fi ṣe ìlédè fún olórí Adékẹ́ ni o ẹ mọ̀ gẹ́gẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́ ó tiẹ̀ jẹ́ pé onírúurú aṣọ níbi lára alágẹmọ àmọ́ ní tí wọ́n wọ̀ yìí ah, ọ̀gá owóró ẹ̀ rí kò gbọ́ rí. rárá o rárá o olóyè ah, ah, nání nání nání ohun téèyàn bá ní náà ló nání àbí lára aṣọ tá a bá ṣàní náà láwọ̀. bẹ́ẹ̀ ni bó ṣe rí gan-an ni olórí àgbà sọ ọ́ àwa kàn wò ó pé àwòrú aṣọ yìí rí pé ká wọ̀ fúngbà àkọ́kọ́ tí ara kábíyèsí ti yá. òótọ́ dẹ̀ ni bàbá lè fojú kó dúdú kára túbọ̀ wá yá sí. aṣọ àlàáfíà ọ̀rọ̀ yín yé mi. àdàbà ń pò gèdè bí ẹni pẹ́ yẹlé òdò èmi mọ̀ pé fèyí sòyí ò ní tán ní aláǹtakùn ìtàkùn tó wá pé kájànà kó mọ̀ wọ̀dọ̀ tapatẹnu rẹ̀ ni ó lọ sí. àìgbọ́kú ọkọ́ àìgbọ́kú àdá àìgbọ́kú ilẹ̀ àfikún ṣáà èmi ọba adéfihàn yìí ọ̀làdùn tó yẹ ni mo sọ bẹ́ẹ̀ ẹ wò mí olórí ìrádékẹ́ tó kúrò ní bó ṣe fẹsẹ̀ ara rẹ̀ rìn kúrò láàfin bẹ́ẹ̀ ni ó fẹsẹ̀ ara rẹ̀ rìn padà o kẹ́ ẹ wá tẹ́tí kẹ́ ẹ gbọ́ nítorí etí inú lè jò ń lò ẹrù ipò ṣùkà o ẹlẹ́rù lẹ́rù ń pa ah, ah, ah, ẹyẹkẹyẹ tó bá pò wọ́n fìyẹ́ paná yóò fẹ̀mí ara rẹ̀ ṣòfò ni. <laughs> kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ẹ̀rọra o kábíyèsí o bàbá ẹ̀rọra o. ẹ̀rí ilẹ̀kẹ̀ ọrùn igan yọ aṣọ yìí ọba ní òòṣà kì aṣọ àlàáfíà gidi aṣọ yìí aṣọ ẹ̀yẹ. Hmm. adédùwúrà àní òye èwo ni mo bànújẹ́ ẹ̀ àní rí bànújẹ́ láàfin dákun mo bẹ̀ má sunkún. ó gbé ìyá mi lọ́nu gbó ó ní má sunkún mọ́ ipò owó mú wọn tí ìyá mi wá báyìí elédùá. ẹ sórí elédùá tó o pè ń náà láàbẹ̀ ń láàbẹ̀ tí ò mara ìyá rẹ̀ ya ó bá sunkún látònídọ̀la kó pé kára ìyá rẹ̀ ó ya kó sì pé kí wọ́n padà wá fi á ní oyè sunkún kò yé ronú mọ́ wọ́n má tún dá ara ẹ̀ síra rẹ̀ lára o èyí nǹkan ní tiẹ̀ ń pa mí lẹ́kọ̀ọ́. kí wọ́n á ní gbomijé lójú rẹ̀. àwọn olórí ti ń sọ̀fọ̀ ìyá mi ni ó mọ̀ sí pé ìyá mi ti kú tótó. káì káì wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ àgbẹ̀dọ̀ níbo olórí òkú àwọn olórí wo lọ́tẹ̀ ń kakun àwọn ìyáálé ìyá rẹ̀ wò àwọn tí kébékébé wọn pọ̀ èmi tí ìbá yín gbà pé gan mo mọ̀ pé kébékébé wọn pọ̀ ah, ìyá rẹ̀ òkú wo wo wo ojú táwọn yìí kò ṣeé fi gbé o àgbàrá òjò ni wọ́n wọ́n pa àwọn onílé wó wọ onílé lò ní gbà fún un àbí kò yí ọ ẹ fọkànlẹ́ balẹ̀ olórí òkú. Ah, ìrètò ni wọn náà sì tún tà mí. ṣé mo lè tàn ni ṣé èmi tí mo jólólùfẹ́ rẹ ṣé mo lè tàn ni mo lè tàn láíláí wo bó lórí bá kú ara kábíyèsí láti kọ́kọ́ mọ̀ ah ṣé bí ìwọ náà lọ sọ fún mi ìwọ lọ sọ fún mi wọn ní kábíyèsí àti ìyá rẹ wọn nífẹ̀ẹ́ ara wọn gidigidi bí ìyá rẹ bá kú ara kábíyèsí láti mọ̀ ìyá rẹ ò kú lágbára Elédùà ìyá rẹ ò gbélé ayé níjọ́ ìgbéyàwó mi rẹ yóò jókòó tọkàn rẹ ó balẹ̀ pé ọmọ mi ní ṣègbéyàwó <laughs> fọkàn rẹ balẹ̀ ẹ́ lẹ́jọ́ wúrà àgbékẹ́ fọkàn rẹ balẹ̀ mọ́ sùn fún mọ́ ìwọ lọmọ ẹbí kàkàkà ìbìtì kàkàkà ọmọ bá rí nǹkan làwí ọmọ agbélé kọjú ló kọ ìwọ tí wà lódò gbogbo ọkùnrin ń yọwọ́ wọn ní tèmi ní ọgbà tèmi ni ó mú ń tèmi ni ó gà ń tèmi ni ó mú <laughs> ọmọ fún wọn lésì onítèmi dé solú nìkan lọ́ọ́ gbà <laughs> fọkàn rẹ balẹ̀ ìyá rẹ ọ̀kú sọ́gbọ́. ẹ lọ sọ àrí ẹsẹ̀ bà ẹ kọ́ ọ̀rọ̀ ajé o bóun lọ́jà òní ẹ bá ara gàrí o màmá èlé lálẹ́ tá gàrí. òkè méjì méjì. ẹ wájú mi lọ́kẹ́ kan yá. ìjọba ajé ọwà tí mo bá ń padà bọ̀ màá wá gbẹ yàrá àwọn ọmọ rẹ. bàbá mi sẹ́ ń gbọ́ ọjà ọjà o. kó o wá ní aṣọ tẹ nílà. Tọ̀yọ̀ lélẹ̀ ni àbíkí sẹ́yìn. Ṣé tọ̀yọ̀ lélẹ̀ àbíkí sẹ́yìn? Ọba jọ ọmọ sọ yìí dáró. Ẹ Thank you. bàtà tó bàbá yín màmá ó ṣe bàtà tí máa mi o ìlú mi ẹni pé kó lẹ o ẹ má ta máa mi bẹ́ẹ̀ lòun ní torí ọlọ́run o mi torí ọlọ́run o lóòótọ́ ìwádà bí nítorí ọlọ́run ẹ̀bùn mi nítorí ọlọ́run ẹ̀bùn mi nítorí ọlọ́run ẹ̀bùn mi nítorí ọlọ́run tẹ̀bá lè mú ilé yìí. ẹ bá ara ẹ wọ́n dùn rẹ̀ ẹ bá ara ẹ wọ́n dùn sọ́ọ̀bẹ̀ kìlọ̀ fún ọ wọ́n kìlọ̀ fún ọ mọ̀mọ́ ẹ̀jẹ̀bùsọ̀ mi mọ́ aliwo ti ta kẹ̀kẹ́ lórí ọ̀rọ̀ yìí kó lè wọ́n yí ẹ̀ wọ́n kìlọ̀ fún ọ wọ́n kìlọ̀ fún ọ ẹ̀sìn bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí kò yẹ bẹ́ẹ̀ ọ̀gẹ̀dẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ẹ bá ń rà ẹ bá rà ẹ wájú o lè lè ẹ ra lọ́jọ́ wá rí lónìí gan fún ẹnìlá kúnlẹ̀ látòrọ̀ yìí àti ẹnìkan yàtọ̀ sọ́wọ́ àbí ọmọ yìí ta ló dìbò ọdọ̀ wa lónìí. Hmm ọlọ́mọ àkútè lórúkọ tá a pè yín àwòrò ṣàṣà ẹni ẹnìkan ò ní mọ orúkọ yín kẹ́ ẹ mọ̀ dá lóhùn mo wá fẹ́ kẹ́ ẹ súré tètètètètètè kẹ́ ẹ jẹ́ mi ní òòtè mi n ò torí ẹni méjì pè yín nítorí olórí ìrádékẹ́ni ẹ̀yin lẹ́lẹ́dọ̀ kì í kú o ẹ pé ojú ẹ̀nà kì í fọ́ ẹni ká tó gbọ́ pé ẹ̀nà ó dẹ̀yìn òṣùgbó ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ẹ mọ̀ jẹ́ kí rádékẹ́ ó kú mọ́ mi lọ́wọ́. ó kú ohun ọba adéfirányè àwa òròṣàṣà àìjowó bẹ́ẹ̀ ni ẹyẹ wa yìí jẹ̀lẹ̀kẹ̀. lódodo ni. Hmm. òkìtì ọ̀gán orí ara ẹ̀ ní jìnlẹ̀ ẹlẹ́bọ ti wá forí ara rẹ̀ kó. bẹ́ẹ̀ ni ikúṣẹ̀ rí ọmọ adé àsìmọ́kótó ọmọ èṣù ọ̀dàrà. adékẹ́rìn nà títí ó dóríta kéré ó bá wọn níbi tí wọ́n ti ń jẹ̀ka ó bá wọn jẹ̀ka ó tún rìnà títí ó dóríta kéré ó bá wọn níbi tí wọ́n ti ń jẹ̀lẹ̀ padòdò èyí tí wọ́n ń jẹ lájùlé ọ̀run ládékẹ́ bá wọn jẹ́ ẹ̀ ọba adéfiránye òkú ìdílé aya rẹ. ládékẹ́ aya mi ti kú. bẹ́ẹ̀ ni aya eré ti lọ ó dárìnà kò ó tún dojú àlà kó o tó rí obìnrin rere bíi ládékẹ́ aya tó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ torí tiẹ̀ aya rẹ ni. olódùmarè olódùmarè o olódùmarè èé ṣe tí la fi ń tọ́jú olóko kí ló dé tí kàn fi ń tọ́jú ìyá ẹ̀ wẹ̀wù ẹ̀jẹ̀ ràdékẹ́ aya rere ó wá tọ́jú mi rọ̀rùn alákejì. yóò rí bẹ́ẹ̀ ọba adéfínrán yìí àlejò àjèjì tó gbà òun ló da wàhálà sí ọ lágbádá. Oh kẹ́sì mọ́ wò àánú ló ṣe mí ojú àánú ni mo ṣe àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ̀yin lò mọ̀ràn tí mo yún ògbín nínú ìkara wọn nígbà tẹ́ ẹ wá rí bẹ́ẹ̀ èyí ṣe tẹ́ ẹ lè fà mí létí ẹ̀yìn padà kẹ́ ẹ já ọ̀rẹ́ ẹ dẹ́kun fún mi kẹ́ ẹ ní kí n padà níbi tí mò ń lọ ẹ sì mọ̀ pé wọn ò fi ewé kékeré boyún ọyún rí ẹ̀yin náà ni mo gbẹ́kẹ̀lé. òpùrọ̀ ọba adéfẹ́ràn yìí ṣùgbọ́n fẹ́ kó mọ̀ pé àwọn ò lè rí ọ súnmọ́ mọ́ bí wọ́n ti ń súnmọ́ wà tẹ́lẹ̀ pàápàá àìsàn tí ń bẹ lágọ̀ọ́ ara rẹ òun ló fà á tí ò jẹ́ àríra déédéé. wàá gbọ́ o kókókó là ń rán fàdí tí o ó gbọ́dọ̀ gbàgbé rádé kẹ́ o nítorí gìrìgìrì kì í tán ládìyàn èèrùn wàhálà míì tún rúgbó bọ̀ o ṣùgbọ́n akọni ni ọ́ ò gbọ́dọ̀ ṣojo nítorí ibi tó bá lè là á bọ́mọkùnrin àwa náà sì ní fi ọ́ lẹ̀. Ràdékẹ́. Oh. ọba ẹ ǹlẹ́ ẹ kú ọlá ṣé tí ń jọra wọn dẹ́ẹ̀dẹ́. ń jọ ọ rí bí ọsẹ rẹ wà ọ rí bí tó fọwọ́ sí. Ah, báwa ni ṣe ń jọ. ó dà bá àwọn ẹkú sẹ ẹkú ọ̀la. ẹ ń bẹ́sí ká olórí àgbà ni ó yọjú sáwọn láàfin sìn yìí. Ah, èmi. bẹ́ẹ̀ni. Ah, kí n máa bọ̀ láàfin nísìn. wọ́n ló ṣe pàtàkì ó ṣe kókó. ẹ jẹ́mi àti ẹ̀ náà kájọ wá yípo lọ́ba sí yípo lọ nígbà táwọn yípo lẹ́ẹ̀mejì á wàá jọ máa lọ. ẹ ó dà bá wọn ọmọọba tàní tí mo kọ́ yín ṣe bẹ́ẹ̀ gbàgbé tòní náà tá a kọ́ ẹ má gbàgbé o ẹ má fi jẹun o ṣẹwárí eléyìí tẹ bá fẹ́ kí ibọ bí ẹnu rẹ ẹ má ti bọ ẹ má ti ọwọ́ yín bọ ẹnu rẹ o tọ́ba yìí gé yẹn jẹ pé àtàǹpà kó lọ ní o ilé èyí ni wọ́n wọ ọ̀nà fún rẹ lọ okùn ilé ni wọ́n wà níbi ilé tẹ́ kó lọ́wọ́ báyìí tí bá ti ń lọ kùtùpà bẹ́ẹ̀ bá ti fẹ́ kọ́ sáré sí lẹ́sìn máa fà á sí yóò máa gbẹ́nu òkè ẹ̀yìn máa gbórí òkè ẹ̀jẹ̀ lọ bá ẹni tí ọ wá pè mí ni èmi ọbẹ̀ yín máa yín. mi ah, wọlé. ọdẹ gba ilé yìí. Eh, ẹ mọ kó lọ. Ah! ọ náà lọ lẹ rẹ mẹrẹ ni ọ. Mm. àwọn ọ̀rẹ́ ìyàwó. Ah, abẹ́sìnkáwọ́ ìwọ la rí lọ́fẹ̀ẹ́ lófo yìí. àtòkè ni mo ti ń ṣe èméjì bóyá ìwọ ni àbí ìwọ kọ́. abẹ́sìnkáwọ́ iná ìlú wa yìí àpè méjì èmi kan yìí náà ni àmọ́ ọba lèmi náà láyè mi o hmm? ṣùgbọ́n gbàtí ọ̀wá àṣàdé ń bẹ̀ <laughs> ló jẹ́ ń gbà pé ọba jọba lọ. àmọ́ àwa wà ó wà ó bí ò bá nídìí ẹ̀ṣẹ́ ìdíde ṣe o àìdédé rí ọ láàfin. Hmm. ibo ni ìwọ àti adédìwúrà ti ń bọ̀. <laughs> bẹ́ẹ̀ là á kú bí ni kábíyèsí ló rán mi iṣẹ́ o wọ́n ní kí n lọ báwọn kọ́ adédìwúrà bí wọ́n ṣe máa gun ẹṣin mo lọ kọ́ lẹ́ṣin gun ni àbí iṣẹ́ ọba ò ṣe má jẹ́. tó o ẹ̀yin yá wa mo rí yín náà o ẹ jẹ́ tètè máa lọ kí n lọ tètè jábọ̀ fún kábíyèsí n ìrọ́ náà mi tí wọ́n máa tọ̀. mo rí yín o káre o káre o yàwá yàwá mo wí fún yín o bí n bá ń woṣẹ́ ìkùkù máa ríran bí mo ṣe rí abẹ́lé ṣe káwọ́ láàfin lára tí ń fún mi mo ní adédúrà ló lọ́ọ́ kọ́ lẹ́ṣin ẹ̀ ń bá ń jiyàn ó tàbí òtàn tiyan bọ́lá tiyan bọ́lá. olórí ń gbọ́ yín. Ah, mo ní oyè mọ́rọ̀ yìí ní kòkòkò mọ́ ah! ọ̀kánjú à ń dàgbà ọgbọ́n ń tẹ̀síwájú ni hmm. ṣé ìwọ mọ̀ pé ọba ló rán ìyá rẹ̀ níṣẹ́ mọ́dé mọ́ hmm. gbogbo ọ̀nà báyìí ni kábíyèsí ó mọ̀ ọ́n gbà láti fi fajú rẹ̀ mọ́ra. Hmm. òótọ́ lẹ sọ. So n tiẹ̀ ṣe làákàyè lọ́bẹ̀ rárá agbọmọ nítọ́ lórí ilẹ̀ dìdínrín tí ọmọ yìí pé wọ́n ń tọ̀ wọ́n ni. èrè kílẹ̀ yẹn fẹ́ ṣe fólókò ju pé kó jẹ oko tán kó sì fò lọ kó fò lọ kó fò lọ. èrè kí n kábíyèsí fẹ́ jẹ lára rẹ̀ àwa méjèèjì àwa la bímọ ọkùnrin láàfin ọmọ tèmi sì la rẹ mọ eh. kí ló wá kù. a jẹ́ wípé ó di àròdá òjò kí afasẹ́gbòjò ẹ̀ tó mọ̀ wípé òun ń tanra àwọn jẹ ni. ìtànjẹ lásán ni. Ah! wọ́n <laughs> yẹ wọlé kò sọ̀rọ̀ mi kò sọ̀rọ̀ mi. ṣé o wá rí nígbà tí okùn ọba adétilọ́wá adétilẹ́wá tí mò ń wí òun ni bàbá tó bí bàbá tèmi lọ́mọ. Ah. <laughs> adétiléwá mọ̀ lẹ́mìí gígùn o olódùmarè jogún ẹ̀mí gígùn fún adétiléwá ẹ̀mí rẹ̀ gùn ó gùn tó bẹ́ẹ̀ gẹ́ ọgọ́rin ọdún gbáko ló lò lórí àpèrè lẹ́yìn ìgbà tó lọ́gọ́rin ọdún tó gbéṣẹ̀ ó wá kú ọba adédèjì ọba adédèjì táwọn wí ni bàbá àti àtòbí àlọ́mọ. Mm. Adédèjì ah! ọmọ ogun tán gún kí n rọ lódò dé ọmọ rò tán rò kí n rọ lógógun bàbá ọlọ́ta ègún ọmọ awíbógun lọ aròkú dùgbẹ̀dùgbẹ̀ mú ti hóore bàbá mi gbárò tó gun ṣírò tó gun jìgàn tó dé dùgbẹ̀dùgbẹ̀ lárùkù aláìgbọ́rọ̀ yan bí lólu ọmọ àgbà tí yàrùn ọ̀tẹ̀ bàbá mi náà ṣèwọ̀n tó lè ṣe ẹ̀mí tiẹ̀ náà gùn díẹ̀ ó ọdún lórí àpèrè bàbá mi wá gbèsè náà wá gbé fún adéròmú inú ẹ̀gbọ́n mi adéròmú ọ̀hún ló wá gbèsè lèmi fi wá dórí àpèrè. <laughs> Ah, kábíyèsí hmm? ìtàn tó wuyì púpọ̀ nìtàn tẹ́ sọ fún mi yìí o. bó bá rí bẹ́ẹ̀ gbogbo yìí tí mo ti ń sọ látòní mo fẹ́ kó o mo sọ́wọ́ òsì rẹ ni kó o mọ̀ fi jẹun torí ṣeé ṣe ká mọ̀ sí nílé nígbà míì àwọn eléré kéékèèké ó mọ̀ wá gbójúde wa kọjá irú rẹ̀ ó lè dúró ó lè dá wọn padà pé ó bá tàn ó sì tún bá rọ̀ bá. kábíyèsí sẹ́rí gbogbo ìtàn tẹ́ sọ fún mi bí ṣe ń gbé tí ọ̀tún wọlé bẹ́ẹ̀ ni kò lè ráyè ìgbà tó sì jáde. ara ohun tí mo ṣe fẹ́ràn rẹ nù <laughs> ojú ọmọ tó létí tó sì bọ̀rọ̀ wọ́n bá wá pè mí pé kí n wá sọ ìtàn ìlú yìí ń fẹnu mi ń rí wí ń rí sọ ń tún wá fi ẹnu mi ń fi ròyìn kó tó di pé ń sẹ́nu gáfárà. kárí ọmọ mi ọwọ́ òsì ni kò mú sí kò mọ́ fi jẹun ó ṣeun ọ̀yà mú ìwọ̀nba ẹran tó kù kọ́ jẹ. ń pé kẹ́yìn ó jẹ ẹ máa pẹ́ ẹran àgbà lóbi ń gbó àgbà níwọ náà dà yìí àgbà kan ìkan ní ju báyìí lọ ṣùgbọ́n mo kò jẹ èèwọ̀ ara ń tó kù tá à ń sọnù ó fi ọwọ́ àlàáfíà ó fi mẹ́ran nú ọbẹ̀ ah, ah. ìwọ mọ̀ pé gbogbo ẹ̀dákẹ́dá tó bá ti ń mú ọwọ́ òsì tí ń tìbọ̀ ọbẹ̀ tí ń fi jẹun àìdá ò lórúkọ méjì àìdá làìdá ń jẹ́ nígbà ò bá wa mú gbogbo ọwọ́ òsì tó o fi jẹun tán gbogbo àṣírí tá a fi sí ọ lọ́wọ́ bó o ti mú ẹran bó o ṣe ń mọ́bẹ̀ ni ó mọ̀ túbọ̀ ọwọ́ ọ̀tún ni kó fi mú. Sunday ló rán mi sí gbogbo wa o. wípé kí ni o tí ò sí o. wọ́n ní wípé a fẹ́ ṣe ọdún àrẹ̀mọ tẹ́. kékulé ọwọ́ agbọ́ kó wí fún toko o. kádàn ó gbọ́ kóró fún òbẹ̀ o. olóko ọ̀gbọ́dọ̀ lóko o ọlọ́nà ò gbọ́dọ̀ yẹ̀nà. kó o tó wí tẹ́lẹ̀. kódà ẹnikẹ́ni ò gbọ́dọ̀ pàtẹ ọjà wọ́n ní ọdún àrẹ̀mọ tẹ́ tọdún yìí tá a fẹ́ ṣe àlágbá yamuyamu ni o. mo wíire àbí wíire mo wíire àbí wíire. ojú bẹ́ẹ̀ lọ. kárólì o ẹ dẹ́kun níbo láti pàdé ti tọdún yìí. lọ́dọọdún tá a bá fẹ́ ṣe mo la ti máa pàdé. bá ń gbọ́ àjùra wa lọ hmm. ìjàkadì kọ́ àjùra wa lọ ládégà mo rọ́wọ́ ẹ mo rọ́wọ́ ẹ òní ní fi hàn wípé mo jù ọ lọ. mo gbọ́ mo rọ́wọ́ ẹ. bàdé uh-huh. sórí ọ̀sọ́fọ̀ bí ẹranko rè sọ́fọ̀ ò ní o bá sọ́fọ̀ ò má pànìyàn uh. ẹ̀ ń ṣì bí ìtú gbẹ̀ntọ́dọ̀ rẹ o mm-hmm. nítorí sọ́fọ̀ ah màá ti ná ẹ jù uh. wàtúndélé wẹ́n lè wí o uh. ah aya rẹ̀ àgbóúnjẹ rẹ wẹ́n lè jẹ torí sọ́fọ̀ kò ah màá ná ẹ jù o ìtayọ mi. nsọfọ hmm? nsọfọ hmm? ládégà wò mí bí èmi ní délé tí ní lè jẹun eh. bí wọ ni eh. ẹnu ẹ̀ láwa ṣé báyọ̀ tá a jọ ń ta ẹni ìgbẹ̀yìn ni ó dolóko àdá rẹ̀ àkàn máa wòran o máa wòran o nírè orí sọtọ. ẹwà ẹwà ẹwà ẹ ti ń jánu jù ẹ méjì kan jánu nu bí ejò ẹ wo ẹja ṣe kínní kankankan ẹni ẹ bá ti bù lọ́nu ikọ̀ sábẹ́lẹ̀ kí n bójú ọpọ́n kí n bú ayọ̀ ara. akọ̀wé wa gbọ́ hmm. ọbẹ̀ dìbò náwó ìwọ rẹ̀ ó ra bẹ́ẹ̀ bù náwó ìwọ ńlá. èmi ẹ eh láíláí àbí olè bù ń lọ sójú ọwọ́ ẹ̀ báyìí gírè ìpákọ̀ ah. ẹ̀ ọ̀ya yí ọwọ́ rẹ po wẹ̀yìn ọwọ́ rẹ hmm. jẹ̀nu gbogbo ara rẹ lè jẹ́ bóyì ọ̀ya. èmi èmi mo ti gbọ́. Hmm. ọ̀rọ̀ mi sì ń bu ma sọ. ee má kó mọ́ra wọn má kó mọ́ra wọn. n ò sí kó táyọ̀ mi jáde. má kó mọ́ra wọn o. táyọ̀ mi. ẹ dúró ná ẹ wá ẹ wá ẹ wá o ibi àti ń ṣeré láti mọ rò tọrọ o kí ló ṣẹlẹ̀ náà tí kábíyèsí fi kàn dì lọ́sọ̀kan òru kábíyèsí ló fẹ́ ṣe àrẹ̀mọ ìtẹ́ kí ló dé ìrírí náà mọ́ fi ti gbọ́ ni ó ti wá yá kánmọ́ kó bó báyìí. àkànó àkànó ó sì ń ṣe bí èwe sórí ọ mọ̀ pé nítorí ó ṣe kábíyèsí òun nǹkan ńlá nípa nítorí ó ṣe kábíyèsí ń ṣe nǹkan gẹ́gẹ́ téèyàn bá ti lọ ọ̀run tó ti padà bọ̀ bọ́rọ̀ wọn ṣe máa rí nu kábíyèsí ń ṣe lẹ̀rú ń bà ìdí inú tó fi tètè fẹ́ yan àrẹ̀mọ àtẹ́ torí pé a lè ní ọ̀yà kọpẹ́ a sì lè ní ọ̀pẹ́ kọjá tó tó fanù. Hmm ọ̀rọ̀ ọlọ́gbọ́n ni mọ́ papọ̀ tá a sì rè nìkan ni mọ́ pín yẹlẹ yẹlẹ yẹlẹ yẹlẹ ah n mo jọra wọn kò hmm, tọrọ ni. ọgbọ́n wa n sọ̀rọ̀ mùgọ́rí láti jọ mo ti ń sọ. Ah. bàdé akàn o ẹ jẹ́ kí n jẹ́ kí ẹ mọ ọ̀run ọkàn dájú ṣé ẹ rí ẹ méjèèjì wọn á sọ fọ ẹ àṣìwèrè rẹ rà nítorí sọ fọ ibi ọkàn ṣòro ẹ ṣé kiri ìwọ̀n ṣé kiri ìwọ̀n ẹ̀fọ́ orí kọ́ èmi rè jẹ́ sọ fọ ọlọ́gbọ́n mi ṣe kiri mi dà sọ̀rọ̀ rẹ ẹ sọ fọ ọlọ́gbọ́n rè jókòó ẹ sọ fọ ọlọ́gbọ́n èmi rè ọlọgbọ́n ọlọgbọ́n lè jókòó. ṣé sọ̀rọ̀ ọ̀rọ̀ mi sì ń bù máa sọ kẹ̀wù kẹ̀wù ẹ̀rọ lọ́wọ́. ìwọ ọlọgbọ́n eh. ìwọ gan bá bọ́ òmùgọ̀ sọfọ ọgbọ́n. Hmm, hmm, hmm. òun ọlọgbọ́n mọra wọn àṣírí mọra wọn ẹni tó wá pa àṣírí láṣírí ni ó ń wá kópo láṣírí kó lè bá a dìjà. já ò bára wa ní àbára wa kọ́ ìṣólẹ̀. ṣé sọfọ ìlara wa. sọfọ ìṣólẹ̀. bade bade ladega bade akànwò ẹ jẹ́ kí n jẹ́ kẹ́ mọ̀ràn kan lákọ̀ọ́kọ́ èmi sì ṣe rí mi sì náà ara rẹ̀ nítorí mi sì ẹ wo ọdún àrẹ̀mọ ìtẹ̀rẹ̀ mú yẹn ọba rẹ̀ má ṣe kiri rẹ̀ má jẹ láti kú mi ṣe kiri mi o nítorí sọ̀fọ̀ ọba àná ọba dere ń sọfọ ni. Hmm. lọ sọfọ <laughs> pé náà èmi o mo dáhùn o. ara wọn kọ ara wọn ni. omi ń sọfọ ń sọfọ ládìgà wú ẹ̀yìn rẹ àwọn èèyàn rẹ nu tí a bá ń wá bá bo òmùgọ̀ ìwọ ológo jù láyé bẹ́ẹ̀ mọ̀ sọfọ sọfọ iná ni sọfọ iná ni ó tiẹ̀ lè sọ̀rọ̀ ọmọ sí sọfọ ni sọ̀rọ̀ kọ́kọ́ sọfọ ọmọ sí mẹ́ sọfọ sọfọ sọfọ àkànlélẹ́yẹ sara wa o ìsara wa rárá. tó ń bá a sọ̀rọ̀ sẹ́ni mẹ́nu kẹ́kẹ́ báyìí mọ́ mẹ́nu kẹ́kẹ́ olóògùn yọ. kíde kó parí ẹ sọfọ kẹ́kẹ́ pa sọfọ kẹ́kẹ́ yẹn ń. ǹgàn bínú kejì kẹ́kẹ́ jàre ẹnu ẹbí ẹnu asín tó bá ń gbé ẹnu gun ẹnu gun ìwọ lọ ń jẹ bẹ́ẹ̀. kó yẹn má bu mi kó má fi kó má fi ẹnu bu mi àwọn ọmọdé rẹ wà níta níbẹ̀ kó má parọ́ ẹnu gun mímọ̀ràn ń níbẹ̀

ọ̀rọ̀ àpẹẹlẹ ìpẹlẹ. ẹnu bí ẹnu tún kú yìí. ọba bá tún tún kú. ẹ náà wá dán ẹnu mi gùn ṣé mi jiyàn sọ fún ẹnu mi gùn dán. mo gbẹ lọ́bọ̀. o ò lè sọ̀rọ̀ kọ́ mọ́ fi sọ̀fọ̀ sọ̀fọ̀ sọ̀fọ̀ sọ̀fọ̀ kun. ìjọba fọṣọ ẹ̀ tán gan olórí ìlú. ìfúrọ́tì mi yẹn jẹ́ kí máa lọ lọ́rọ̀ náà pọ̀ jù ẹ̀ máa lọ. mo kẹ́ mọ ọjọ́ yìí rẹ̀ mọ ọjọ́ yìí rẹ̀. ìbọn òbí nínú ayé máa bẹ̀ sọ abẹ́bẹ́bẹ́bẹ́ mélòó o ti jẹ igba ọdún lónìí. mo ti jẹ igba ọdún lónìí. o ti jẹ igba ọlọ lónìí. mo jẹ igba ọlọ lónìí. o ti wá jọba báyìí. mo jọba lónìí. torí pé kí ni igi kíkì kan ò ní rùn kó kọjá ìfọ́n o bẹ́ẹ̀ lè ra kan ò ní rùn kó kọjá ìkàǹdù mm-hmm. ẹnikẹ́ni ò wá ní ga títí nílùú ìtí ó borí rẹ̀ torí pé o ti jọba ó yá máa jẹ́ máa jẹ́. ṣé àlátọ́ ọpọ́ ọlá ṣé kò jù báwọn náà lọ. Ah, kábíyèsí láì ṣe pé mo fi kún àbí mo yọ kó bí mo ṣe lágẹ́lẹ́ ni mo ṣe rọ fún yín. ọ̀dà ẹ ṣeun àdúpẹ́ kò burú ẹ dìde ẹ mọ́ lọ. kábíyèsí. olórí. lílọ bí ibo. Ah, ah. ọmọ pòun lálàá èyí ẹ fi lé ẹni á dìde ká mọ́ ọ lọ. Ah, ní tó lá ló ti rọ fún wa o àwa sì ti gbọ́ kí ló kù kẹ́ ẹ dìde kẹ́ ẹ mọ́ ọ lọ ló kù. kábíyèsí ẹ dákun èmi fẹ́ ṣe bí ẹ ń tẹ̀lé ọ̀rọ̀ tí ìyá mi sọ. gàrí ọmọba. àbí ẹ ńgbà tí mo lá bàǹtàbàǹtà báyìí tí mo sì gbé déwájú yín o pé gẹ́gẹ́ bí àgbàlagbà kẹ́tí ẹ̀ sọ tó mọ̀ ẹ̀ fún mi kọ́kàn mi ó lè balẹ̀ díẹ̀ ń bà lẹ́rù ni. Hmm. Hmm. ó olódùmarè kúkú ṣe àgbàlagbà nìyá rẹ̀ tó jókòó ó kú mọ̀túnmọ̀ àlá àlá tí òpó ọ̀la tó rọ ẹni kí ìyá rẹ̀ túmọ̀ rẹ̀ fún wa àbẹ́ẹ̀ lè túmọ̀ rẹ̀ fọmọ yín. kábíyèsí ọ̀rọ̀ yìí àbò mi mo fẹ́ kẹ́ mọ̀ pé tẹ́nítẹ́ní o tèkísà ń ta àtàn hmm. ẹ mọ̀ báwọn lárẹ̀mọ méjì nínú ààfin yìí àrẹ̀mọ ọba adéfirànyè ní bẹ lórí ìjókòó yìí o èmi sì rò pé yẹ kẹ́ ẹ mọ dùnú ni òun ló yẹ kẹ́ ẹ jọ mọ dámọ̀ràn inú ààfin yìí. ó tiẹ̀ dá ó dá báwọn ẹ̀ ń fàlà mi wọ̀n mí o ẹ̀ ń kọ́ mi bí wọn ó ti tó lé ayé mi àti bí wọn ó ṣe mọ tòjọba alẹ̀ mi èmi torí mi ò pé èmi àgbàlagbà tí wọn ò ní làákàyè ọba yẹyẹ tí ò mọ̀ràn tí ò mòye tí ò mọ nǹkan kan ọ̀kàrẹ̀ ni ẹgbẹ́ ti ń kọ́ mi ẹ kọ́ mi. kábíyèsí ẹnu mi ò gbá o. gbọ̀n lè bú àgbà. mo tó bẹ̀ láti borí adé. kí ni ó kú kó o fi borí adé ládùúrú gbogbo èyí tó sọ lẹ́yìn à ó ti bú mi ọmọ ni. ó ń bá náà bó bínú kábíyèsí dákun. èmi ò bínú o àgbà tí ò bínú lọmọ rẹ̀ ń pọ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ mo ti gbọ́n tẹ́ wí àgbà mọ́ ń yára gbọ́rọ̀ ni àgbà kì í yára fèsì ẹ dìde ẹ mọ́ lọ. ire o. Thank you. èso térétéré ní dìbú ojó pátápátá ní dàgbàrá ọjọ́ kan lọ̀rọ̀ bẹ̀rẹ̀ tí dìtàn ọdún àrẹ̀mọ tẹ̀ ó tún dé nìyí o orin gbogbo lòwe ọ̀rọ̀ gbogbo nìtàn tí ìbá sí ohun tó ń ṣẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ èdèédé ṣẹ́ bí ìbá ṣọ̀tẹ̀ tó pa gúnugún pọ̀ má di àbánulé ṣèbí bí wọ́n ṣe bí gúnugún inú oko kọ́ wọ́n bẹ́ẹ̀ di ẹnu ilé bí ìbá ṣe tàjálù lóríṣiríṣi tó ṣẹlẹ̀ ń lù wá lọ́dún pípẹ́ sẹ́yìn èyí tó fà kó jẹ́ káwọn ọba ọmọ ọyàn ààrẹ máa tẹ̀ fúnra wọn ìyún ni ẹni tí ó jọba lẹ́yìn tí wọ́n bá gbàjà. ìtẹ́ ńlá. ọba ni wọn ní kẹ́mi wá jọba kàkí ń jọba láyé bíbá yìí màá lọ jọba mi lóhùn ọ̀hún dùn. wá jọba ọba kọ ọba ni wo wọ́n yìnbọn jẹun. ọ̀rọ̀ ń bá rò má rò fọ́hùn ẹ̀fọ́ ń bá rò má jẹ kọ́ ó kúkú di dandan káyọba ọmọ òye ń yọjú níwá wọ́n ń yọjú lẹ́yìn wọ́n ń yọjú lọ́tún wọn wọ́n ń yọjú lọ́sì bẹ́ẹ̀ sì rèé o ẹni méjì ní ìdàbẹ ẹni abẹ bá gé lọ́wọ́ ní ó fa bẹ́lẹ̀. bàbá adégbòyèga. ẹ̀yin gẹ́gẹ́ bí olórí afọbajẹ ìlú olùgbàdé wa yìí bí ẹ ṣe mọ̀ wípé àsìkò àti yan ọmọ òye ti tó hmm. ló jẹ́ kí n ní kí n wá gbé ẹ̀bùn kékeré fún yín kẹ́ bá fọwọ́ bá. adégbòyèga bàbá ṣe ń torí yìí tó ló fi gbówó wá. gbòyèga bàbá ó rí bọ́ọ̀ náwó ọjọba bọ́ọ̀ náwó ìwọ lọ́jọba sáfọ̀kẹ́ balẹ̀. bàbá lóòótọ́ ni mo fi ọkàn mi balẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ. lóòótọ́ ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ yé mi ṣùgbọ́n mo gbàgbọ́ wípé ẹnu àgbà ni òbí ti ń gbó. adégbòyega mo fẹ́ kọ́ ọ mọ̀ pé ọ̀rọ̀ táboyún bá sọ èèyàn méjì ló sọ o fọkàn ẹ balẹ̀ dégbòyega wàá máa lọ ilé so ìtọ́ ọba wẹ̀yìn báyìí mi lórí tọ́ ọ bá wo wájú rè mi lórí mo wà lẹ́yìn ẹ̀ bíi kéne ìwọ ló jọba. ẹ ṣe bàbá ṣùgbọ́n tó bá jẹ́ lóòótọ́ ni ẹ wà lẹ́yìn mi bíi ké owó ìkéré tí mo gbé wá bàbá ẹ bá fọ́ ọ̀bà oúnjẹ ọmọ ni ẹ bá fọ́ ọ̀bà. pé kí n gba owó oúnjẹ ọmọ ni yóò hmm. wúrọ́ gbíà oúnjẹ ọmọ ni. ẹ ṣe bàbá hmm. ẹ ṣe ẹ máa rí yín kárí ó dàrọ ìlédùà àwọn àgbà ní àgbà mẹ́ta ní mọ̀dí ẹ̀ta lóòótọ́ ni lẹ́yìn Elédùmarè tó dá wa sáyé àṣetún fún èmi kínní yìí akẹ́kọ̀ọ́ ọmọ olúkọ ewu anúmọ̀já alẹ́ kan àṣetún fìyà tó bí ọ àṣàbí ọmọ olóòfújà adéròmù òkìjọ ọmọ ẹlẹ́fun ọmọ abodo yí gbirigbiri abògún yí gbirigbiri lájà apá èkúté ilé ọ̀káwùsà ẹnu yíyí kí lọ́mọ. Hmm, ọlọ́ọ̀ni ọkọ̀ wa bá ṣe ṣe ọkọ̀ ọba adégbòyèga ojúgbó kaka lórúkọ tá a pè wọ́n kú òkùnkùn bírímbírím lórúkọ tá a parun àjọdẹ ń poró dànù lórúkọ tá a pè wọ́n àpèta àrìmọ́ wọ̀rọ̀wọ̀rọ̀ wọ̀lú ọba adégbòyèga tọ́ba ṣekú ní bá ń bọ̀ wá sọ́dọ̀ rẹ àbó oníyàrí àyọ̀bọ yàdánù ni tọ́ba ṣe àrùn ní bá ń bọ̀ wá sọ́dọ̀ rẹ àbó oníyàrí àyọ̀bọ yàdánù tọ́ba ṣe àpèta ní bá ń bọ̀ wá sọ́dọ̀ rẹ àbó oníyàrí àyọ̀bọ yàdánù ni tọ́ba wá ṣe ìṣàṣì ní bá ń bọ̀ wá sọ́dọ̀ rẹ àbó oníyàrí àyọ̀bọ yàdánù. ọba adéròjú adégbòyèga o adé orí rẹ rèé kò ní í hún ọ yọ ọmọ lórí ni o ìran hun ọ àjẹgbó àjẹtọ́ ọba adérógbé adégbòyèga irúkẹ oyè rẹ rèé wọ́n ní ìfásánmi awo àṣá ọ̀gọ̀rọ̀ bíi awo àwòdì awo kéré awo alé adé afún ọlọ́bàrà èyí tí pàtó ò ní ká ipá ọ̀tọ̀ rẹ̀ ò ní kọ àfẹ́tí ọba pawọ́ pasẹ̀ tí ó kojú bomi gbóná tí ó dì gàngàn gógó bíi gẹ̀gàn tí ó kọrí sálàdí ọ̀run ọmọdé ní bá ń porí ẹ níbi ni yóò dì gàngàn dì gógó ni yóò kọjú sálàdí ọ̀run àgbà ní bá ń porí rẹ níbi yóò dì gàngàn dì gógó yóò kọjú sálàdé ọ̀run ni o ọba adérójú adégbòyèga ìrùkẹ̀ yìí yóò jẹjẹjẹ yóò dòkìnrin ni ìrùkẹ̀ rẹ̀ rèé o ọba adérójú adégbòyèga kábíyèsí o. orí adé ó gbé ọ lásìkò tí èmi adégbòyèga tí mo gun orí ìtẹ́ bàbá tó bí mi lọ́mọ. epo mọ kébi eku. àwí sẹ́ńtì fá o. ẹyẹ náà mọ kébi ẹyẹ. àfọ̀sẹ̀ntọ̀rúnmìlà àti ògùnmọ̀ ní ọ̀sẹ̀ láwùjọ ẹ̀fọ́. eléyìí mo wí lè tìjímèrè àṣìṣe láwùjọ ẹranko kábíyèsí kábíyèsí o kábíyèsí o. wọ́n ní gbogbo bá jìnnà ilé abẹ́ ò gbọ́dọ̀ kó bẹ́ẹ̀ nìkan bí o sì gbọ́dọ̀ wẹ̀wù ẹ̀jẹ̀ wọ́n jọba tán lálàlù àwùjọ púpù lẹ́yìn ọba tí wọ́n jẹ.

ṣé sàrú ń bọ̀ mo wà gan n ó wòrò lálẹ́ ń bọ̀ ń wá ń wá. ìyàwó mi rè ah, èdè rẹ gbà mí o ah, ah, ẹ dákun ẹ gbà mí ẹ lọ́mọ yìí ẹ gbà mí o. ọ̀rọ̀ balẹ̀ ó di ìtàn o ìtàn balẹ̀ ó dòwe afigunlogun ṣẹ bọ́ ẹbọ kọ ẹbọ ògún wọ́n fàkàlà mọ̀gbòsóró orúkọ orúgbà àbálọ àbábọ̀ àrẹ̀mọ adéròjú jọba ìlú olùgbàdé ìlú kan nílùú òbárọgbọ àwọn aláboyún wọn fọwọ́ sùn àwọn àgán tọwọ́ bọgbọ́ sùn ògiri gbígbẹ ni wọ́n fi pa àfìgbà tí wọ́n gbé ilẹ̀ léèrè ọ̀rọ̀ àbálọ àbábọ̀ àwọn àwòrò ṣàṣà pera wọn jọ wọn fẹ́ fètùtù pẹ̀tù sọ̀rọ̀ kọba tó ń bínú kó lè gbẹ̀bẹ̀ ọ̀rọ̀ kí gbogbo ohun tó ti bàjẹ́ kó lè padà bọ̀ sípò. wúyì lóye ìpín adé o wúyì lóye ìpín adé o ohun ẹ̀wé ayé bá wí òun lẹ̀gbà ọ̀run gbà o wúyì lóye ìpín adé o wúyì lóye ìpín adé o. ẹ̀kẹta rẹ rèé o kó o jẹ́ mi ní òun tèmi tàbí wẹrẹ báyìí ní tèkúté ilé àsùnparadà báyìí ní ti gé àjà mo gbẹ kẹ́hìn tí ò ní fọwọ́ tilé ìgbà láàmù sọ ní fọwọ́ ti ògiri ìpín adéwuyì lóye ooo. káàbọ̀ káàbọ̀. làwọn mi ni bàtà ké ló tún fẹ̀ wọ́n ní gbogbo rògbòdìyàn àti àjálù tí ń ṣẹlẹ̀ nílùú wọ́n ní wọ́n ní ká wá bí o báwo ló ṣe jẹ́. o ṣeun o ṣeun àwọn aráàlú olúgbẹdẹ wọ́n ti jẹ èèwọ̀ wọ́n ti dalẹ̀ wọ́n ti fi ẹni tí ọ̀tọ́ sípò wọ́n ti fi sípò adéròjú adégbòyèga kì í ṣe ẹ̀jẹ̀ mi o ọmọ olórí afọbajẹ ni o. pàgà kí wàá ní ṣíṣe báyìí. ṣíṣe báyìí òun ni wípé ẹ máa yọ ẹni tó wà nípò kúrò ẹ wàá bilẹ̀ léèrè ẹ mú kan nínú àwọn ọmọ mi ẹ fi sí orí ipò náà. o ṣeun o ṣeun o ṣeun o ṣeun o ṣeun mọ́jọ́gùn mọ́jẹ̀kùló ohun tí wọ́n bá ń jẹ láṣùlẹ̀ ọ̀run ni kó mọ bá wọn jẹ o o ṣe o ire o ó dìgbà o ó dìgbà o ó dìgbà o. ọ̀rọ̀ balẹ̀ ó dì tán ìtọ́ba lẹ̀ ó dègùn ìgún wa balẹ̀ ó dàṣẹ ọba àná àjẹ rẹ là ń tẹ̀lé o ẹ gbogbo ayé gbáyé kó ṣe rere dákun dábọ̀ kó járe mọ́ tẹ́ tọ̀tẹ̀ yìí kó sàn wá sówó kó sàn wá sọ́mọ kílù ó tùbà kó tùṣẹ́ ńlá fi ń pé ẹ ṣe eré kó dára ẹ ṣe eré kó dára o ẹ̀yin láyé kan ẹ ṣàyé eré torí pé olúgbọ́n ṣàyé eré àrẹ̀sà ṣàyé eré òòní kò ṣàyé eré o ẹ̀yin láyé kan ẹ̀ ṣàyé orí ni ká